إنك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتر الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رتب ولا يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة دوكا ونحشره يوم القيامة عاما قال رب لما حشرتني عاما وقد كنت بصيرا قال كذلك أتتك أيوة، آياتنا ونسيتها وكذلك اليوم تنسى ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطان فهو له قريب الأخوات المؤمنات السلام عليكم ورحمة الله وبركاته Àdá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Ọba yìí tí ó yọ̀ǹda dáadáa tí à ń ṣe yìí fún wa. Ó wù nínú àánú rẹ̀ ní ọmọnìyàn. Nígbà tá a dáa àtàrà nǹkan méjì láti ṣẹ̀dá ẹ̀ méjèèjì náà nísìnyí máa béèrè ẹ̀tọ́ ẹ̀ lára ọmọnìyàn adọ́mọnìyàn látara àbàtà wàlámà sàwáìtúwò wàlẹ́fàtò fìhì rọ̀hì ọlọ́run nígbà tí a dá ọmọ ènìyàn tán tí. Ama ye Baba wa Adam tá a mọ̀ kalẹ̀ tán ọlọ́run ní kò tí ì jẹ́ nǹkan kan lam yakun shay'an madhkura àárín bíi ogójì ọdún gẹ́gẹ́ bíi tí àwọn àlùfáà wa tí wọ́n sọ fún wa wọ́n ní lọ́lọ́run fi mọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ lam yakun shay'an madhkura. tí ọjọ́ kankan tá a lè pè ní kankan wọ́n kàn ọkàn mọ́kànlẹ̀ bọ́rọ̀ gidi wọ́n ní láàrin ogójì ọdún yẹn òjò ṣe ń rọ̀pá wọn lójú òbànújẹ́ rọ̀ láàrin ogójì ọdún lálàfo ogójì ọdún bíi ọdún kan péré nínú òjò ló fi rọ̀pá. òun làwọn àlùfáà wa fi jí ó wa pé téèyàn ò rí láyé tí ọba àánú jẹ yọpọ̀ bíi tí ó dọ̀dọ̀ lọ. ọlọ́run ní a máa dámà kalẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀jẹ̀ kankan ta lè gbé ṣùgbọ́n gbà táwọn ọlọ́run fẹ́ kọjá nǹkan tá a pè ní nǹkan èmi ọlọ́run lọ́fàkùnrin rúhì ẹ̀mí mímọ́ ẹ̀mí tó da látọ̀dọ̀ èmi ọlọ́run mo fẹ́ sí ara ànábì Adam ànábì Adam wá di nǹkan tá a lè pè ní nǹkan èyí tí ń túmọ̀ sí wípé ara nǹkan méjì láti dá Adam adẹ́dá látara àbàtà lẹ́yìn ẹ̀ ní ẹ̀mí. tá a ara abata taa ma méjèèjì náà ni ọmọ n béèrè ẹ̀tọ́ ẹ̀ lara gbogbo ẹni tó bá jọmọ ànábì Adam àbàtà ọmọ béèrè ẹ̀tọ́ tiẹ̀. bọ́bá béèrè ẹ̀tọ́ ibi tí ọmọ ẹgbẹ́ ọma nìyẹn lọ ibi tá a ti mú náà ni ibi tá a ti mú àbàtà nínú ilẹ̀ yóò máa gbé ọmọnìyàn lọ sílẹ̀ kí wá ni yóò máa jẹ́ result bẹ́ẹ̀ náà lẹ̀mí ó máa béèrè tiẹ̀ yóò máa gbé ọmọ ènìyàn lọ síbi tá a ti mú ẹ̀mí yìí wá níbo la ti mú wá àmọ́ láti sánmọ̀ yóò máa gbé lọ síbi tó ga tó bá ń gbé lọ kí ni result yẹ ẹ̀wọ̀n àfidú ọmọnìyàn tí ń ṣe àbàtà tó bá ń gbé ọmọnìyàn tí ń béèrè ẹ̀tọ́ ẹ̀ tí ń mú lọ sílẹ̀ àlìkìsánù wọ̀kútàn ní ya'ishu kal ayawan àsìkò yẹn ọmọ ènìyàn máa sẹ̀mí gẹ́gẹ́ bí ẹranko tí ò ní nítorí kò ní lọ níbàámu bọ́lọ̀ subhanahu wa ta'ala bó sì fẹ́. nítorí wípé àbàtà fi ṣe ẹ̀dá bàbá rẹ̀ níjọ́ kìíní àná òun ló ń béèrè ẹ̀tọ́ ẹ̀ lára tí ẹ̀mí tó kún àbàtà tóun náà bá béèrè ẹ̀tọ́ ẹ̀ tí ń gbé ọmọnìyàn lọ síbi tó ga tí ṣe sánmà tábà ni ìsáàdà wàkútà ìbìn àmọ̀ ọ̀rọ̀ mi ènìyàn ń gbà náà bí ìgbà fún gbogbo tí ó máa ṣe lásìkò yẹn yóò máa jẹ tọ́lọ́run yóò sì máa dùn mọ́ èyí la fi bára wa dúpẹ́ látara bọ́lọ́hún ti ṣe fún wa yìí tó ń jẹ́ kí ẹ̀yà ti ẹ̀mí tìtọ́lọ́hún kọ́ máa dàgbà nínú bọ́dì ara wa yìí tó ṣe wá lẹ́ńdà tó lè bo ìhòhò tó pàtàkì nínú òhò méjì tọ́lọ́hùn fi sára ọmọnìyàn ìhò àkọ́kọ́ òun lè yí táwa mà tá a máa da sọ́ọ̀bù tá a ní fẹ́ káwọn èèyàn rí ìyẹn gan ló pàtàkì lára ọmọnìyàn bí ìhòhò kejì tọ́lọ́ subhanahu wa ta'ala tọ́fẹ́ kọ́mọ nìyẹn bò òun náà ni ìhòòhò ẹ̀mí ẹ̀mí náà fún rárá rẹ̀ òun tó jẹ́ pé ó ní ìhòòhò tó yẹ ká daṣọ ni òun lọ́lọ́ subhanahu wa ta'ala ló fi sọ fún wa nínú àyà kan nínú al-Qur'an ọlọ́run ní èmi ọlọ́run ti sọ̀kalẹ̀ fún yín ẹ̀yin ọmọ ànábì Ádámù asọtẹ́bi máa bo yòówó yín nígbà ọlọ́wọ́n tẹ̀síwájú ọlọ́wọ́ aníwọ́lì bá aṣọ tẹ́kọ̀ọ́ wa bí a lè kàkà yìí. ọlọ́run níbẹ̀ bá ra aṣọ àtàyè yìí tẹ fi bo yòówó tara tí gbogbo yín mà tẹ́ ń ṣiṣẹ́ fún ọlọ́run láti láti yọrí o ṣùgbọ́n wọ́n lè bá aṣọ tẹ́kọ̀ọ́ wa níjọ abá tó lè raṣọ fún ìwòwò ẹ̀mí wa tí àwọn pa tètè ẹ̀tà bá ń gbé rìn lórí ìpáyọ̀ ọlọ́run tí à ń wá àwọn àkàlà kùlẹ̀hámídà àwọn ìwà àwọn àṣẹ tó gboríyìn tí à ń wá fẹ́mi wa àwọn nǹkan tó lè tó jẹ́ mí yìí tí à ń pèsè ẹ̀kún tóun náà fi kódà tí ń dàgbàsókè jùbọ́ ti wà lọ bá a ṣe ń dàgbà lára àwọn ń ṣiṣẹ́ báwo la ṣe dàgbà lẹ́mìí bá a ṣe ń daṣọ bo ara àwọn ṣiṣẹ́ láti wá aṣọ dàbò ẹ̀mí wa náà tí òfin ní rí òwò nínú ọ̀nà tí èèyàn lè gbà daṣọ bo ẹ̀mí tàbí ṣiṣẹ́ fẹ́mi onírú ìjókòó tá a dó yìí. إن كما يصدر الحديث قيل ما جلاهها يا رسول الله قال ذكر الله وتلاوة القرآن òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad ó sọ fún wa onínà hàdí ìlúkúlùb ẹ̀mí táàkì wípé òun ló fi dáa jù nínú ìhòòhò méjì tọ́lọ́hún fi sára wa ànábì ní tásídà òun náà máa dógùn ọmọ dógùn kàmá yẹ́sítà wùlẹ̀ hadid gẹ́gẹ́ bí irin bó ṣe máa dógùn bẹ́ẹ̀ náà lẹ̀mí òun náà máa dógùn wọ́n wá sọ bá síwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam wípé rẹ̀ ànábì wọ́n máa jẹlẹ̀ wúwa ya Rasulullah bí irin bá dókun àmọ́ nǹkan tá a máa fi gbọ́n tí gbogbo ìdọ̀tí ara rẹ̀ ó fi gbọ́n dànù àkìbọ̀ náà àkìwọ̀n mọ́wú á fi gba yóò tún dàbí tuntun. bẹ́ẹ̀ni bá wá dókun kí la fẹ́ lò láti fi fọ́ láti fi gbọ́n dànù. anábìnrin náà ni díkìrù àdíkìrù gbogbo tó kún fúnra tí ọlọ́run gbogbo tó jẹ mọ́nà tí ọlọ́run bóyá èyí táwa gan ṣe fúnra wa níjókòó ni nínàró ni nígbà fẹ́ jẹun nígbà fẹ́ sùn gbogbo àwọn àfikàrù wọ̀nyí òun ló lè máa fún ẹ̀mí wa ló sì lè máa dáàbò bọ̀ kan wa. watilawatul Qur'an kàmá kí al-Qur'an tàbá tàbí kálọ̀ ọmọ gbọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n máa tí wọ́n máa sọ fún wa eléyìí náà ni ó bí ìjókòó àlùbáríkà èyí tí ọlọ́run pa gbo ìkẹ́ àtàánú ẹ̀ síta àlùfáà wa tí a máa ń jàǹfààní ẹ̀ ní ojoojúmọ́ ojoojúmọ́ tinú rọ̀mọ̀dánù tún lékún sí ni kò sí ọjọ́ tí èèyàn dé ibi báyìí kíkọ̀ bá ní ilé ẹ̀kọ́ fọkùnrin ni àti fún obìnrin ọba tí ọmọ máa fi ìkẹ́ àti àánú ẹ̀ torí kọ́ sọ̀ka ààyè tí a wà yìí àfitítóbi rẹ àfi àánú rẹ àfi bẹ́ẹ̀ rẹ ọlọ́run ìkẹ́ rẹ àti àánú rẹ tí ọ sọ̀ka ilé àlùfáà wa ọlọ́run dákun má mú kó ń bẹ̀ láéláé bí ẹ̀mí àlùfáà wa ti wúlẹ̀ kí ó gùn tó bí wọ́n bá ń bẹ́ ń bẹ́ ọlọ́mọ mú kú ń bẹ́ bí ẹ̀mí wọn ti wulẹ̀ kó kù tó bí wọn bá sí ń bẹ̀ mọ́ ọlọ́mọ mú kú ń bẹ́ ọlọ́ àti tóbi ọlọ́run ọlọ́run wa bá ní máa fi kọ àkọọ́lẹ̀ dáadáa fún wa torí gbogbo tí à ń rí láàrin yìí èyí tí àwọn náà fi àlàáfíà ara wọn ṣe fún wa ní iṣẹ́ ọwọ́ wọn ni èyí tí a tí àwa ọmọ kéwú nígbà tí bẹ̀rẹ̀ tí à ń wá àwọn náà ni wọ́n ń ṣe gbogbo ìjẹ́ni kọ̀ọ̀kan wa tí àwọn awí ń bíbà yìí àwọn àlùfáà wa náà ni wọ́n ń wí nítìtorí pé gbogbo nǹkan máa padà sí bí ìpìlẹ̀ bùnà yastakim wàlẹ̀ ọ̀rùjù tánimi rúkú qawiman wa yakshahu idha ma'tawa ẹ̀tàwà gbogbo ìgbà tí igi kan tó bá ní ewé lórí tó da tá a tún worí ẹ̀ tá a rí so lórí ẹ̀ tó ṣeé jẹ ohun tí ẹ ṣe ni pé ẹ lọ wo gbòǹgbò rẹ̀ gbòǹgbò ẹ̀ òun ló da tí gbòǹgbò igi ọ̀bá da ẹ lè rí ewé tó da lórí ẹ̀ ẹ lè rí so tó da ẹ lè rí kájẹ lórí rẹ̀ àwọn àlùfáà wa ní gbòǹgbò ewé àti so wa tọ́lọ́hún ní kọ́dá tó fún àwa náà láǹfààní èyí tá à ń ṣe yìí ọlọ́run abẹ́ọ́ nínú àánú rẹ ọba tó ṣe àlùfáà àwọn abótìṣe wọn yìí apàdà sí aburú mọ́jọ tó sùn wọn. ọ̀la àti tóbi ọlọ́run bá a ti ń ṣe ládùúgbò fún wọn àti ṣe fún bàbá wa tí wọ́n ní ìpìlẹ̀ dáadáa yìí èyí tí wọ́n ti gbé dáadáa lọ bá ọlọ́run òun náà ni ayọ̀ àti donota ni a ní látara àwọn àlùfáà wa ọlọ́run ní kí wọ́n bẹ̀rẹ̀ dáadáa ó sì ní kí wọ́n yọrí ẹ̀ dáadáa ọlọ́run àti wá bì ọ́ látara wípélé yìí tó ń ṣẹlẹ̀ lẹ́yìn àlùfáà wa ọlọ́run bá ní máa fi kàkọ́ọ̀lẹ̀ dáadáa fún wọn kí wọ́n máa rí ní ìkẹ́ lọ́dọ̀ rẹ kí wọ́n máa rí ní àforíjì lọ́dọ̀ rẹ kí wọ́n máa rí ní àánú ọlá àti gbogbo àwọn. elétò tí wọ́n gbé ètò yìí kalẹ̀ látòrí àlùfáà wa obìnrin tí wọ́n ṣe akitiyan ẹ̀ pàápàá jùlọ èmi tí mo jẹ́ ọmọ kéwù tí mo wà ń bíbà yìí lénìí bí èèyàn bá pè mí sí àyè kan tọ́lọ́run kádàrá tí mo fi wà ń bẹ̀ iṣẹ́ lẹni tó ṣètò ẹ̀ iṣẹ́ ni wọ́n ṣe ní wípé irinṣẹ́ àti ránṣẹ́ òun la jẹ́ fún àwọn àlùfáà wa gbogbo òwòye àná àwa láàrin gbogbo èkó tá a lọ jíṣẹ́ àlùfáà wa kan níbẹ̀ àwọn tí wọ́n wá ń ṣètò yìí tọ́lọ́hùn subhanahu wa ta'ala tí ó fi ń jẹ́ kí ètò náà kọ́ máa júṣe báyìí iṣẹ́ ẹ̀sìn lè ń ṣe ọlọ́run má kó di ẹ̀sìn fún yín o. iṣẹ́ ládàá ni ẹ̀kúnrẹ́rẹ́ ládàá ọlọ́mọṣẹ́lá ìbàdìkú fún gbogbo tí ẹnì kọ̀ọ̀kan wọ́n wá ṣe pàápàá mo tún fẹlẹ́ òun náà kí àwa náà tí à ń wá bá a ṣe ń wá ládàá là ń gbà tọ́lọ́wọ́ èèyàn kan ò ní kó jọ nínú ilé kan nínú ilé ọlọ́run nínú ilé àfáàwà ilé ọlọ́run ni بذكر الله رب العالمين لها نور من التوفيق عالي كأن شعاعه من طور سيناء ilé àwọn ẹni ọlọ́run náà àjàwíyùn tẹ́ẹ̀fì mọ̀ wípé ilé ọlọ́run náà ni ìtẹ́ máa ń gbọ́ bẹ́ẹ̀ gbogbo ọgbà bìtíkìrì láàyè Rabbil alamin kò sígbà tí èèyàn débi báyìí tí ò ní jẹ́ pé rántí ọlọ́run náà là máa gbọ́ bẹ́ẹ̀ ibomi ìdẹ́ta àmọ̀ sí ilé ọlọ́run wọ́n ti ń pariwo ge tọ́yàtọ̀ sí tọ́lọ́run nínú ẹ̀ lónìí ṣùgbọ́n àyè yìí ilé àlùfáà wa bìtìkìrì láàyè rọ́bìlà àlàmì èyí dá wa lójú wípé òun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa táwọn ṣe ń bíbà yìí mò ń fẹ́lẹ́ kí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa táwọn lásìkò wa táwọn wa ohun tó jẹ́ pé tó bá di ju àlìkìyàmà àkàbàmọ́ ni wípé láìpẹ́hùn ọmọ ṣe o táwọn ṣe lóṣù kan kí ló dé tá àkúndí máa fi gbogbo ọjọ́ ayé wa ká lọ máa fi gbọ́ ẹ wà sùkòtẹ́mì àtẹ̀yìn tá a lò bíbà yìí bá a bá ń wo gbogbo tá a lò àfẹlẹ́ ọlọ́run bá kẹ́nu wa nínú àsìkò tó jẹ́ wípé ẹnìkọ̀ọ̀kan wọ́n rí níwájú ọlọ́run yóò máa kọ̀wé ìdùnnú fún wa ni torí kúlùkù wa tó jẹ mọ́tò ọlọ́run láàmú àṣẹ bíbà yìí ìrònú wa ní ọba tí ń sọ ẹnìkọ̀ọ̀kan wa ẹni ọlọ́run bá dájà yóò máa ronú wípé bóòlù yìí ló ti ṣe ṣé nǹkan yìí sí mo ti ṣe bóòlù yóò ṣe rọ̀ mí lọ́rùn ó yàtọ̀ sí tẹ́nìkọ̀ọ̀kan wa bá padà sílé wa àkúlè dá táwọn sàhábà àlìdá tó wọn hamdọ́là nínú àwọn sàábé tó ní yìí gbogbo wọn lẹ́ni yìí gbogbo wọn lẹ́ni àpọ́lé òun ni hamdọ́là wà kódà olóko tí wọ́n máa ń pè é. wọ́n ma ń pè ní kàṣíìrù màláìka sàábí tó jẹ́ wípé màláìka ọlọ́run lọ́wẹ̀ẹ́ níjókòó láyé òní hanzọ́là yìí ni bí yi. léèrè pé sàábí òun ni màláìka wá wẹ̀ látòkè ọ̀run níjọ́ tó kú òun kọ́ ní hanzọ́là nítorí ijọ́ tí ó kú ojú ogun ẹ̀sìn ló kú sí ọjọ́ tó gbéyàwó mọ́júmọ́ rẹ̀ nílé ìmọ̀ tí wọ́n fi pariwo gbogbo ó sì láṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ọwọ́ àwọn olú wípé àwọn sàábé nìyẹn àwọn máa ń kẹ́júkẹ́jú ṣiṣẹ́ ẹ̀sìn pé mọ̀ bá ní kó wọ́n tún máa wẹ̀ nǹkan mi lè tún bọ́ sínú ọkàn òun pé ọ̀wá wà fún ìyàwó ẹ̀ tó wọn ò ní lógun mọ́ ìwẹ̀ di ojú ogun kó o bá dojú ogun wọn lọ máa wẹ̀ ojú ogun yẹn lọ wà tí ikú mi pa kò tí ì wẹ̀ tó fi pàdé ikú rẹ̀ ọlọ́lá màlẹ́kà ẹrú mi ẹ̀ mọ́ kò tọ́ wà ọgbọ́dọ̀ gbé ẹ̀sìn níwájú ìgbé ọlọ́run ẹnìkan kò sì mọ̀ pẹ̀lú ẹ̀dùn yẹn bẹ lára ẹ̀ ọlọ́run ní kí màlẹ́kà kí wọ́n lọ wẹ̀ kó lè jẹ́ wípé nítorí wípé ẹni tó bá ti kú sójú ogun ni ṣé ẹ mọ̀ pé káláyé ni tá a bá ti nínú pe pé ìwẹ̀ tòkú náà yàtọ̀ sí ìwẹ̀ jẹnẹba tá a bá ti wẹ̀ níwẹ̀ tòkú yẹn ó ti gbé ìwẹ̀ jẹnẹba kání kò sí lójú ogun ṣùgbọ́n wọ́n wà lójú ogun wọ́n ń wẹ ẹni tó bá kú sójú ogun òlọ́lọ́ fi rán màlẹ́kà wípé kí wọ́n lọ wẹ̀ handola yìí mo fi ń kí ìjókòó wa yìí tọ́lọ̀ subhanahu wa ta'ala tó ní ká kópa ń oríire ni fún wa èmi sọ nínú ọ̀rọ̀ mi fún wa wípé ó ṣeé ṣe ká má fẹ́ rí irun tí ó lè dùn mọ́ wá nú níṣẹ́ olóore tẹ́rù ìjókòó yìí nínú sẹ́mi ayé wa torí tọ́lọ́wọ́ ọ̀bá dáyàn lẹ́dà burú kò lè wá bì kọ́ máa fẹ̀mí ru aburú téèyàn bá wà ń bì yìí bọ́lá ọba gbèrò orí gbàyàn ohun tí wọ́n máa fẹ̀mí rò ní wípé òbí tó bá kù sí bó o ní ń ṣe tún ṣàtúnṣe àdámọ̀rí ọ̀ràn mi o lè yọ ọmọ fẹ̀mí rò bó o ní ṣe tún ga sí lórí gbogbo tí wọ́n sọ fún wa yìí òun lẹni ọlọ́run bá kẹ́ ni wọ́n máa fọkàn rò bọ́bá jẹ́ lè wa la wà á lè ráǹfààní nǹkan míì là á máa fọkàn rò òun ni ládà àwọn tí wọ́n gbélé ìkalẹ̀ fún wa ni ládà àwọn òfin pọ̀ àwa náà tá a kópa òun ìdùnnú wọn fi pọ̀ nígbà tí wọ́n bá fi hàn wá wípé wọn náà ojókòó ń jókòó báyìí nínú sẹ̀mí ayé rẹ̀ mo sọ fún wa pé tá a bá wà ní wa a lè má rí irú ẹ̀ nítorí wa sáré bá nàbí ìjọ kan ó ní na náà fọkà hanzola hanzola ti di mùnàfìkì ìdí òjíṣẹ́ ọlọ́run olóhùn ti di mùnàfìkì ẹ̀wà sọ̀hábà àwa ní tiwa a yàtọ̀ a ọlọ́ọ̀bá nàbí onímọ̀ ti di mùnàfìkì anábì ní kí ló ṣe ìròyìn tó bí ròyìn ara rẹ̀ yìí tóbi bẹ́ẹ̀ yẹn bá bilẹ̀ jẹ́ mùnàfìkì fi dárìkìlà asfali mi náà ọgbónúgbòrún gbòngbòrún ìsàlẹ̀ inú náà olọ́lọ́wọ́ fi mùnàfìkì sí kèfèrí lásánlásán òkè náà ni ọ wà níbo láti ti rí mùnàfìkì láàrin wa yìí kèsì láàrin ẹni tí ń gbé mú láàrin olóòsà mùnàfìkì láàrin ẹni tí ń kírun láàrin ẹni tí ń gbàwẹ̀ òun lọ́wà òun ni wọ́n fi pè ní fáàkù ní àrùn jẹjẹrẹ tó burú nínú àìsàn tọ́jà pé tí ó fi jẹ dáadáa rẹ èèyàn tán èèyàn onímọ̀ wọ́n kàn sọ pé lábọ̀ ní fúnra ní ẹgbẹ́ ìgbà kò ṣe ìsìn jẹjẹrẹ ń bẹ nínú ara ẹ̀ ń jẹ gbogbo tọ́jà nínú ara ẹ̀ bẹ́ẹ̀ ni ní fáàkù. òun máa ń jẹ gbogbo sí olórin tọ́mọ ènìyàn bá ń ṣe ó kírun ó ń gbàwẹ̀ wáàsí tìbí yọ lọ tí ò ní wípé káńsà tí ó ń jẹ sí ti wà lára o tó ti jẹ gbogbo ẹ̀ tán nínú ẹ̀ olòdìkejì ọ̀rọ̀ mi lónìí nínú dáná júwe fún wa wípé máa ń jẹ sí olóore tó káńsà láti wá bá mi sọ lónìí. à ń tọ́lọ̀ wá ń sọ fún Rasulu Karim sallallahu alayhi wa sallam wípé òun hangola òun ti di mùnàfìkì ànábì ní kílómi tó òun jẹ́ mùnàfìkì à ó ní mùnàfìkì lòun ó ní tá a bá jókòó tì ọ́ ìrì ànábì tá à ń gbọ́ wá sí à ń gbọ́rọ̀ lọ́ọ̀lọ́ lára lọ́dọ̀ rẹ̀ ó ní tí máa jọ lára wọn mi tára wọn máa ń balẹ̀ dé bí ìgbà bí ìgbà tẹ yẹ balẹ̀ wa lórí níbi tára wọn balẹ̀ dé àlùfáà wa ọlọ́run lékun wọ́n bá lè lékun dáadáa wọn ẹnu wọn ni mo ti gbọ́ ìtumọ̀ lárúbáwá yẹn yé ẹyẹ balẹ̀ yẹn lórí wọ́n fi yé wa wípé ìtumọ̀ ẹni wípé ẹni ẹyẹ bá bàlẹ́ lórí tó dúró lórí ẹ̀ tẹ́yìn òsìkò tí ọmọ pẹ́nu tó ní fura lẹ yé wà ara ẹni tó bàlẹ́ ògá balẹ̀ dèbò lórí o torí tẹ́yẹ bá rí wípé èèyàn mi wọ́ lásán yóò fò lọ́nà yóò ti rò pé bọ́yẹ fẹ́ kí o tọ́ba rí tẹ́yẹ rọra sún ẹsẹ̀ lásán ẹyẹ yóò ṣe kí ni yóò fò lọ ṣùgbọ́n tẹ́yẹ bá fi jókòó tẹ́yẹ balẹ̀ lórí ara rẹ̀ ti balẹ̀ gbogbo ọlọ́ba lè lékun dáadáa àwọn àgbà wa ara rẹ̀ ti ba lẹ̀ dé góńgó ni ó ní báyìí sẹ́ máa rí níwájú rẹ̀ lò tí gbogbo tó o máa ń sọ fún wa tí máa ń wọ̀ wá lára kí ìgbà orí pé kí wọ́n délé ìgbà tá à ń gbọ́ kásìmọ́ là ń tẹ́ lọ lọ́hùn ó ní bí sẹ́rí lára wa nìyẹn ṣùgbọ́n bàbá padà délé olùmọ̀ wá délé

tọ́lọ́n bá lè jẹ́ máa ṣẹ́kù bẹ́ẹ̀ tí gbogbo wa bá ṣe máa ń gbọ́rọ̀ lọ́n kódà látàyé ni la mọ̀lẹ́kọ̀ bá ti máa bà wá lọ́wọ́ olóríire omi olóríire ọ̀rẹ́ tí wọ́n máa bà wá lọ́wọ́ tẹ́lẹ̀ jẹ́lẹ̀kùn àlìjẹ́rẹ́ ọlọ́run tí ó ti sílẹ̀ fún wa látàyé àlébi ní ṣùgbọ́n bọ́lọ́n ṣe dẹ́mi ọmọ nìyẹn nìyẹn gbogbo ìgbà tó ọba ti rẹ́mi rẹ tí bá ń dúró ṣinṣin lórí ìtọ́lọ́run máa lò ó fún dúró sísìn yẹn tọ́ba tún ti fẹ́ máa yẹgẹrẹ tètè máa dá padà síbi ìdí ọlọ́run ọlọ́run mọ́sálásí ṣe kọ̀ọ̀kan wa ní ẹ̀ṣẹ̀ dáadáa ọlá àti tóbi ọlọ́run mo fẹ́lẹ́ sọ fún wa pé ládàá wa tá a máa kó lọlé níjókòó yìí ládàá tọ́pọ̀ rẹ̀ gbogbo tí wàá má bàá jẹ́ ní iṣẹ́ àti wà ẹ wá gbàgbọ́ ìyàtọ̀ wà lẹ́nu níṣẹ́ níṣesí níwà tí máa bàá jẹ́ ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ ayè lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlá ti tóbi ọlọ́run ọ̀rọ̀ tá a rán mi tí a ní kí a sọ nípa ẹ̀ ọ̀rọ̀ ìwà ni wọ́n ní kí wọ́n sọ nípa àmánà kí là ń pè lámàánà tá a bá sọ̀rọ̀ àmàánà à ń sọ nípa ìwà kan nínú àwọn ìwà tó dáa tí wọ́n fẹ́ kí mùsùlùmí ó ṣe ẹ̀ṣọ́ pẹ̀lú ẹ̀. ó sì tún sọ fún wa pàtàkì ohun tí ìwà jẹ́ nínú ẹ̀sìn ọmọnìyàn. tọrọ mọnìyàn lónìí oníranran ojú òun ni wọ́n fi wo ìwà àrí nínú ọmọnìyàn tó gbà wípé ti ń jẹ́ wà ní ẹ̀sìn ẹ̀sìn ni wà kódà mo rí lára àwọn ọkọ̀ nítorí ọkọ̀ ẹ̀sìn ni ti ń sin ti ń omi tọ́ tí ò fìbá dàálẹ̀ ó ti irú àgbọ́yé yìí ẹlòmíì sì gbà wípé ìwà ní ẹ̀sìn tí wàá mi bá ti dá tí n bá tó wọn nìkejì jẹ kọ̀sẹ̀ ní ìdí kí n kú kí n kú ó kókó sórí ẹ̀sìn kan ìwà lẹ́sìn irú àgbọ́yé yìí náà kò di àgbọ́yé mi bàbá. ìwà ní ẹ̀sìn ẹ̀sìn ní ìwà méjèèjì ni wọ́n gbọ́dọ̀ jọ pàdé béèyàn bá lẹ́sìn tí ò níwà ọlọ́run ò lè gbẹ̀sìn ẹni tí ò níwà béèyàn bá sì níwà tí ò lẹ́sìn kódà ẹ̀ sọ fún pé kò níwà torí tó bá ní ìwà yóò ní kíni yóò lẹ́sìn ọlọ́run ò lè gbẹ̀sìn ẹni tí ò níwà ẹ jẹ́ ká mú lọ́tọ̀ọ́rí. òpó ẹ̀sìn márààrún tẹnu kò lé lórí. lọ sínú àmánà tọ́jú ọ̀rọ̀ ìwà òun ni mo fẹ́ sọ pàtàkì ìwà fún wa. ká lọ sínú gbogbo òpó ẹ̀sìn márààrún tánàbí ṣàlàyé ẹ̀ fún wa àkọ́kọ́ ó bá a bá wo kò lè gbẹ ìgbàgbọ́ ẹni tí wàá sọnù ẹ sì ní pé là máa ń sáré rẹ̀ kí gbàgbọ́ mi ó kí gbàgbọ́ mi ó má bàjẹ́ bó ọba ti ń sáré kí gbàgbọ́ ó da kó má bàjẹ́ o sáré kí wà rẹ náà má bàjẹ́ mọ́ tí gbàgbọ́ bá dúró dáa tí wàá bàjẹ́ ọlọ́run ò ní tí ó fi gbàgbọ́ ẹni tí ò ní wà kò sí tó fẹ́ bí ṣe. bá a bá ń wá kiri ká wà nínú ọ̀rọ̀ tó jẹ́ máa ń ta arámi yìí gan anabi ní la imana liman la tala. ohun tí ó ní ìgbàgbọ́ kèésì olùgbàgbọ́ liman la amanatala ẹni tí ó ní ìfọkàntán tá a lè fàyàbalẹ̀ sí ṣé àmọ̀ pé wà ní ká fàyàbalẹ̀ sí gbogbo ẹni tí fàyàbalẹ̀ sí ọ̀bá sí fún kọ̀sẹ́sì fún kò nígbàgbọ́ orogún rí o lè jáde ẹsẹ kọ́ fọmọ sọ gbogbo omi tọwọ ẹ̀rú ọmọ bani náà èmi ò ti fọ ọmọ yìí pọ̀ o sẹ́fọ̀ kàtá o sì fọ ọmọ tiẹ̀ lóúnjẹ o ní fọ ọmọ orogún ẹ lóúnjẹ tàbí kó o fọ ọmọ tiẹ̀ léyìí tó dùn tó dáa kọjú ohun tí ọ̀dà òun ló fọ ọmọ orogún gbogbo ṣe tá a sì máa fi júwe èèyàn bí olùgbàgbọ́ ńlá rí lára rẹ̀ o nígbàgbọ́. la ìmọ̀nà límọ̀lá àmọ̀nà tàlà gbogbo ẹni tí ọ̀sá máa ń nà lọ́dún o ó burú níbi kórogún ebe fẹ́ jáde nínú yàrá ẹ̀ yọ lọ wẹ̀ tó tún fi tó lè balẹ̀ léwẹ̀ nítorí pé kò ní fàyàbalẹ̀ lábọ̀ sí ọ o sì ń sí ẹ̀sìn. àárọ̀pẹ̀rẹ̀ ẹ̀sìn àárọ̀pẹ̀rẹ̀ ìgbàgbọ́ lára rẹ là ìmàna lìmọ̀lá àmànàtàlà bá a bá ní kankan dìmú lónìí nínú ọ̀rọ̀ tá a rán mi ju àdìsí lọ ó ti tó a là ìmàna lìmọ̀lá àmànàtàlà bí mo ṣe ń wí ọlọ́run ní dúró sẹ́ni tí ò ní kí ha a sì ṣèdánwò tó lọ wọ́n dàbí mo tún ní mi ìjókòó mi ti ọmọ ìyá mi ní kí n tó wá sí bẹ́ẹ̀ máa ń bọ̀ ẹ̀ tó bá pàṣẹ bí bá mẹ́mọ̀ ẹ̀mú rẹ̀ bọ̀ torí ogun lọ́la ti kọ́ lọ́dọ̀ àwọn àfa wa gbogbo nǹkan ní ọmọ fi ṣẹ̀fù fún wa ìsìn náà ni mẹ́sẹ̀ láwọn tó pé ká máa rán wọn náà ṣẹ́ káàkiri bá a bá dọ̀dọ̀ wọn wò lérè alásàn torí náà ẹni tó bá ti gba ìdánwò tí ń ṣe fún wa lọ́gbẹ̀bọ̀ máa fi ti bá mi ò ṣe sàdí ìsìn lọ bó bá sọ nìkan náà òun la rí tì mú tá a mú lọ ó tó wa lónìí wípé ìta àmúbọ̀ ni ìta àmúbọ̀ ni lá ìmáná lèmán lá àmánà tàlà lá ìmáná lèmán lá àmánà tàlà ó tí ò nígbàgbọ́ ẹni tí ò sí àfọkàntán lọ́dọ̀ ẹ̀ tí ò sí àfọkàntán tá a lè lọ léwẹ̀ lọ́wẹ̀ kásílẹ̀kùn yàrá wálẹ̀. ẹ̀rọ ti máa bà wá léwẹ̀ ọ ti sáré ẹlòmíì lẹ́tìpá ọba ti dání ẹ̀ka bó rí àkọsílẹ̀kùn ah, yàrá lẹ̀ ọmọ ọ̀tá mi. ó sì mọ̀ pé orogún mẹ́nu ah, lé o tọ́lá kan náà mẹ́nu lé yọ ọmọ bá ń sọ́nu lé sí. sórí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa a sì ń ṣèṣe ẹlẹ́sìn à ń ṣèṣe oní ìmánì ìmánì ń bẹ kọ̀sẹ́ni tí ní wá bá a ṣe jókòó yìí gbogbo wa kátá tí ò ní rí ah, ẹni yìí ìmánì bẹ lára ẹ̀ kọ̀sẹ̀ tí ọ̀rẹ́ ni kọ̀ọ̀kan wa ṣé wàá kún bí ṣé wàá kún ìmánì yẹn ṣé wàá kún gbàgbọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa tá à ń gbé káàkiri là ìmánà lìmán lá àmánà tàlà là ìmánà lìmán lá àmánà tàlà ó ti kò ní kíni kò ní gbàgbọ́ ta ló tọ̀ ẹni tí ò ṣe é fọkàn tán tá a lè fọkàn tán tá a lè fàyàbalẹ̀ sí. kò lè pọ́hùn lọ ẹjọ́ ń tarú ọjà kan náà kò lè pọ́ mọ́ fẹ́ lọ rajà ní lápẹ̀júwe lọ́dọ̀ rẹ yàrá máa ní epo yìí ẹbí mi náà fura rẹ bọ̀ bí bá ń díṣẹ́ ọmọ ti kọkàn fún àṣeyẹ tí wọ́n sì rà mí. Ah, yóò dìye jẹ́ wí fún mi lọ. nítorí wípé wọ́n ti kájà ń bá máa lọ́wọ́ rí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kìí sólùgbàgbọ́. lábala àmọ́nà ànábì ń bọ́ ẹ̀wù gbàgbọ́ kúrò lára ẹni tó lòún gbàgbọ́. èyí tó tún jọ ànábì ní wallahi la yu'min wallahi la yu'min wallahi la yu'min man la ya'manu jaruhu bawahiqa. ànábì lọ́lọ́ ni mo fi búra ó tún ò tí gbàgbọ́ ẹ̀mẹ́ta lànábì mi. o le esolu gbagbọ ẹgbẹta a tsammi wọn nwoke kile ni ise ntanebi video gbagbọ agbọ wọn lokuta kan yi yara rẹ ti on tapozi ti nbori kan le funi abụọ nikiri ọkpụdụrụ ninu comfort web ti ma n tola nida tabi lọrụ abụọ tun ni pade mi ti ma n lo ley títún máa ń títún máa ń pẹ́ nù rẹ̀ ní ànábì fi ní ọ̀gbàgbọ́. ànábì ní ẹni tá a ní ọ̀gbàgbọ́ máa ń lànà ìyá àmàlùjà rúwú bẹ́wà ikọ̀ wò. gbogbo ẹni tá aládùúgbò rẹ̀ alábàágbé ẹ̀ tí ò lè fàyà balẹ̀ sísí ọwọ́ rẹ̀. gbogbo alábàágbé ẹ̀ kò lè fàyà balẹ̀ sísẹ́ ọwọ́ ẹ̀ tí wọ́n bẹ̀rù sí ọwọ́ ẹ̀ ànábì ní o ti gbàgbọ́ ìgbàgbọ́ nù nínú orígun Islam márààrún ìrọ̀rọ̀ àmọ́ pétépété torí ọ̀rọ̀ àmánà tá a rán mi ọ̀pọ̀ àkórí ọ̀rọ̀ mi sì ni wọ́n tún fi lé mi lọ́níjọ́ mi tí n bàbá máa sọ lọ. kò sí gbàgbọ́ fún ẹni tí ọmọ ìyá rẹ̀ ò lè fàyà balẹ̀ ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ wọ́n sọ pé ṣé ìyá alágbèjà ara kò lè dáhùn wọn lè síbẹ̀ nígbà ló nígbà tó bá ti dé kò tí ń lè tẹ́ lè má burú kó lọ́dọ̀ pé ara kò gbọ́dọ̀ sọ ọlọ́sọ fún yín pé nǹkan ti sọnù ọ̀sọ̀nù náà lòun tí wọ́n máa sọ pé ẹ̀rù ọlọ́run ti lówó ẹni ọ̀sọ́nu gbà wípé wọ́n ń ya aṣọ ọ̀gbàgbọ́ lára rẹ̀ aṣọ ọ̀gbàgbọ́ ní ẹ̀fà yà káṣọ ọ̀gbàgbọ́ báyìí ti ya lára èèyàn tèèyàn ti bá táwọn gbàgbọ́ bá ti lè fàya lára èèyàn tí ẹ ti bá tóró kun ojú tí ó gbèdéwájú ọlọ́run ojú gbàgbọ́ lá gbèdéwájú ọlọ́run kí wọ́n kọ́ wá máa fi sẹ́yìn òkú wọn bí ipò tí wọ́n fi wá sí lálìjẹ́nà ni ó sì ga tó gbogbo sẹ́yìn òkú ni ó bí ipò gíga ṣùgbọ́n ojú táwọn déwájú ọlọ́run tí ó fi kọ́kọ́ pè á lọ́mọ àlìjẹ́nà ìlójú gbàgbọ́ tí ọ̀bá kọ́kọ́ ti sójú gbàgbọ́ lára èèyàn wọ́n kọ́ lè ronú àlìjẹ́nà kàn mọ́ gbogbo sẹ́yọ̀kù òní ọ̀wà máa bí pé option ẹ̀ kó àlìjánà ìyá alágbájá àlìjánà tèmi dáńsì àní àwọn sí olóore lọ́pọ̀ jùlọ àwọn lọ ìwọ àti ẹ̀ olùgbàgbọ́jọ ní. torí ẹni tí ọba ti gbàgbọ́ nú ọkàn kò ní láti jẹun lọ́wọ́. kódà bí ìgbàgbọ́ bá máa títí bá inú ọkàn èèyàn ànábì ló ń tí ò ní náà tí ó sì ní ìgbàgbọ́ nú ọkàn ẹ̀.

tí wàá bá lóyàn tí ò níwà ọlọ́wọ́ ni tí ó fi wẹ̀ ṣe. tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ó wí nínú ọ̀rọ̀ kan ó ní wà ákìmí sọ́lá inna salata tanha anil fahsha wal munkar wala dhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un ọlọ́run nílé ànábì pa àwọn àlùmọ́ rẹ láṣẹ pé kí wọ́n máa kírun ọlọ́run nírun tá a gbà lọ́wọ́ wọn òun náà nírun tó jẹ́ pé tẹ́lẹ̀ àrífàṣà irun tí ń kọ ìwà àbàjẹ́ kò lọ́wọ́ yín tí ń gbà sọnù ọlọ́run nírun tá a fẹ́ gbà lọ́wọ́ lọ́mọ́gà àti wà rúrùn ó bàgbé gbogbo òun tí èèyàn bá ń kí tí ọ̀gbà wà àbàjẹ́ kò ìwà rúrùn lọ́wọ́ ẹni tí ń kírun kò sí tọ́lọ́ ń kírun yẹn sí. ìyẹsọ́dọ̀ ọ̀rọ̀ yàn fún kálukú wa ká gbìyànjú kárí wípé à ń kíyèsí wa wa kọ́mọ̀jẹ̀ pé rùn ta aláǹkí náà àní bá wájú ọlọ́run. bàbá kú onírun kí ló kù lẹ́nu òkú márààrún. ààwẹ̀ ẹ̀jẹ̀ àgbà àwẹ̀ náà ó kù àwẹ̀ táǹgbà yìí ànábì sọ fún wa lábala pé bí èèyàn bá gbá àwẹ̀ tí ò ní wà ọlọ́run ní tí ó fà wẹ̀ sí. ànábì ní mọ́lámi yẹ́ta àkàwùlà zò. gbogbo ẹni tí ó bá lè fi ọ̀rọ̀ rúrùn lẹ̀ wọ̀lẹ̀ àmàlà bíyì àti wà rúrùn kò lè fílẹ̀ wọ̀lẹ̀ ìsàlìláyì hajjatun ní àyẹ̀dà àtọ̀hámà wọ́n ṣàràbà. ànábì ní kò sí tọ́lọ́ tí wàá ní òsì dá òsì tọ́lọ̀ bẹ́ẹ̀ bìsí. mọ́nlá mi yẹ da qawla zuri wàlá amala bihi wàlá isalilayi hajjatun fi an yẹ da ta'ama wa sharaba. òsì tọ́lọ̀ wọn fi àìjẹ àìmú aláwẹ̀ tí ọ̀dà níwà òsì tọ́lọ̀ bẹ́ẹ̀ bìsí èyí lọ sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn kí á gbìyànjú kàdá wa kọ́mọ jẹ́ pé tá à ń gbà àní balada kankan azakat azakat tí ìyàwó ti gbọ́dún mo sì pé azakat kí ṣe sàkáwò àwa ń lé kí ó la wà ṣe ti gbọ́ gbogbo ẹ̀ láwọn amúlọlé azakat òun ní orígun kẹrin báwa sì tún bẹ́ẹ̀ yẹn bá lọ́wọ́ lọ́ ti yọ sàká tí ò ní wà má kò sí tọ́lọ́ bẹ́ẹ̀ fi sàká rẹ̀ sí ọlọ́run ò lè gbà á nítorí pọ́lọ́ subhanahu wa ta'ala ó sọ fún wa nínú ọ̀rọ̀ kan ọlọ́run ní rẹ̀ ànábì khudh min amwalihim sadaqa máa gbà nínú owó àwọn tí wọ́n lówó sadaqa wọ́n máa jẹ́ sádàkà kó jẹ́ zàká tutohiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanu lahum. máa gbà lọ́wọ́ wọn kó lè fọ̀ wọ́n nù kó níbi ìwà rúrùn mo mọ̀ pé sàkẹ́ ẹni tí wà ń rùn bẹ lọ́dọ̀ rẹ̀ kò sí tọ́lọ̀ wọ́n fi ṣe kò sí tọ́lọ̀ wọ́n fi ṣe làrá bìbí sọ́ńbọ̀ mi wípé bàṣáṣà tó kà fi wẹ́dì àhíká sọ̀dà kan ìtútúká tó ṣe sọ́mọ ìyá rẹ̀ tọ́gbọ́ lálejò tó ọgbà dáadáa nǹkan ó ń gé ní sàká kèé sowó tó ń yọ sójú rẹ̀ ò sẹ́rí tí wọ́n wọ́ rí ọ̀dá èyí ń ga kọ́ ní bàṣàṣàtúkà fi wájìlì àkíká sọ́dàkọ́. obìnrin pé sàkẹ́ ẹni tí wàá rí ọ̀dà kò sí tọ́lọ̀ ọ̀fẹ́ fi ṣe. ẹlẹ́karùn-ún hajjul bayt òun ni kéèyàn lọ sí maka àwọn alálàájì ti palẹ̀ mọ́ ọlọ́kùn tó ẹni kọ̀ọ̀kan wa náà mọ́. ọlọ́run wa ń sọ fún gbogbo ẹni tí palẹ̀ ájì mọ́ ọlọ́run alahajju ashkurun ma'lumat. àdìjẹ mẹ́lọ yìí àwọn oṣù kan tá a mọ̀ nìyẹn máa ń ṣéwù ọlọ́wọ́ á ní ẹ tẹ́tí gbọ́ gbogbo ẹ̀ tẹ́ fi san wá àdìjẹ palẹ̀mọ́ wà máa fọ́rọ̀ tó fi hìn nàlẹ́ hajjá ẹni bá sọ sí àjìdọ̀rọ̀ yẹn fúnra lọ́dún yìí tó o sì fẹ́ kájìlẹ̀ ọjà tẹ̀wọ́gbà ọlọ́ọ̀ni máa gbọ́ kọlà rọ́bàtà kò sí ẹgbin èyí o tẹ̀yẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn bá ti wá kòkí tó lóun sì dá láàjì àjìrẹ́ ti bàjẹ́ nígbà ọlọ́wọ́ parí ẹ̀ èyí tó kéré nù wà wá ọlọ́ni wà láàjì dáálá wà láàjì wà lásìkò hajj tẹ̀ ti jiyàn àjìrẹ́ ti bàjẹ́ ti nítorí pàtàkì ọlọ́run ní ẹ bá ti jiyàn ẹ bá ti jara yíyàn lásìkò ṣe ájì ẹ̀mí ájì. gbogbo èyí tá a kà yìí ó ń sọ pàtàkì wà nínú wà yìí èyí tó dáa tí wọ́n fẹ́ kí mùsùlùmí ní tí àwọn àlùfáà wa tí wọ́n ń ṣètò yìí tí wọ́n ní sọ̀rọ̀ òun náà ní àmàna. àlà àmàna. òun ní ìfọkàntán ni ìfàyàbalẹ̀ sí ni kí ni ìdàkejì rẹ̀ ó jẹ́ ìjàmbá ẹni. tá a bá ń sọ̀rọ̀ àmánà a máa sọ̀rọ̀ ìjàmbá nítorí pé Lárúbáwá wọn ní bìtìtìhà tatabayyanu li ashiya bìtìtìhà tatabayyanu li ashiya bọ́ọ̀ bá dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan mà wọn lọ wádàá kejì ẹ̀ tó o bá ti mọ ìdàkejì nǹkan ìtọ́ ọ̀mà náà yọ fara hàn ọ̀mà. bàbá ń sọ̀rọ̀ àmọ́nà kéèyàn lọ́bọ̀kàn tán á máa sọ̀rọ̀ kéèyàn jẹ́ oníjàmbá. ìsìlámù wa gbogbo ògbà ní sísẹ́ lára ẹni tó jẹ́ mùsùlùmí. an yakuna dha domirin yaqab kí mùsùlùmí jẹ́ni tó ní dọ̀mí tó ní inú yẹ̀gàn inú tí èso òkúrú ọkàn tí èso ọkàn tí èso òkú ọkàn Islam fẹ́ ká wà bẹ́ẹ̀ ọkàn tí èso òkú inú tí èso òkú òun nínú tó dé pé ṣùgbọ́n ọdún sí ìhùkú kan lọ́ọ̀hìn wọ́n hùkú kan náà irú ẹ̀ níbẹ̀ olóde máa sọ ìwọ ọlọ́run tí ó tó máa kíyèsí wọ àwọn èèyàn gbogbo ọdún tó bá jẹ́ òkun ọkàn tó dókun ọkàn kò lè sọ ìwọ ọlọ́run kò dẹ̀ lè sọ ìwọ àwọn èèyàn òun ni Islam ní gbogbo ọgbà òun ló fi máa ṣiṣẹ́ lágbọ́nrin kí ọkàn wa kọjọ́ ọkàn háyà tó wà láàyè. àmọ́nà yìí nínú ìbojúwò òfin ẹ̀sìn ohun tí ìtọ́kasí rẹ̀ tó gbòòrò ni àyè yóò lè gbà mí láti sọ́tán ẹnu wọn bẹ́ẹ̀ tọ́lọ́ bá lè fi sọ ọlọ́wọ́ jẹ́ kí wọ́n sàǹfààní pẹ̀mí tí wọ́n rán àtàwọn náà ta gbọ́ ọlá àti tóbi ọlọ́run. ìtumọ̀ tó pọ̀ òun làwọn àdúrà fún àmàna. ṣùgbọ́n gbogbo òtúmọ̀ yìí bó ṣe pọ̀ tó mọ̀nàtù ẹ̀ ìdí ń rọ kiri ká ìtọ́fẹ́ sọ fún wa ní ṣùrùrù lè mẹ́rì kọ́mọ ènìyàn ọjọ́ ẹni tí yóò ní fílì bìtàbà ìyẹ́tì yìí fi kúlì yóò kàlù yìí ìṣe bó ṣe tọ́ ìṣe bó ṣe yẹ gbogbo ohun tí wọ́n bá fi tì sí lọ́dọ̀ tábàlẹ̀ ìgbọ́ definition yẹn yé àmọ̀ tí wọ́n pè lámàánà gbogbo tí wọ́n ní wọ́n máa tú àmàánà sí àwọn míì tú sẹ́sìn àwọn míì tú sí ìṣèjọba àwọn míì tú sígbà wọ́n tú sáwọ gbogbo ẹ̀ ìjọba tú fún wa òun náà ni sùúrù lè mọ̀rì kọ́mọ ènìyàn ó lè máa ní fílìn tàbá àtìhí fi kúlẹ̀ amúrí yóò kanu ilé. gbogbo tábà mi ti sí lọ́dọ̀ kí wọ́n bá bí wọ́n ṣe fẹ́. Ọlọ́run subhanahu wa ta'ala ó fi ká sí òun ká mọ̀ sí ẹlòmíì ó fi jìsí alọ́dọ̀ àmánà. níjọ́ tá a bá ń sin Ọlọ́run ká sí ẹlòmíì má àmì ùmọ̀nà nahnu ùmọ̀nà a ti di ẹni tó ṣe fọkàn tẹ́ tó ṣe fọkàn tán níwájú ọlọ́run. òun ti ń jọ̀mọ́ òun ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká máa ní fílìn àti máa fọkàn bá lọ àti ṣe gbogbo ohun tí wọ́n fi ti ṣe alọ́dọ̀ ẹgẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. obìnrin yìí pé òmìnira ni wá níwájú ọlọ́run tọrọ ọlọ́run fi ká sí ó fi tì sí wa lọ́dọ̀ nínú hadithi tí a sọ́jọ́ ẹ̀dá anábíwá Muhammad tó gbà wá àbítá nàbì sọ ó ń bì kan nínú àwọn sàábẹ́lẹ́rì pé àtẹ̀dùnúnà hakallahi ala al-ibad wa hakul ṣé ẹ mọ ẹ̀tọ́ tí ọlọ́run ní lórí ẹrú tó fẹ́ retí kó ṣe bó ṣe tó àti bó ṣe yẹ. sẹ́ẹ̀sì mọ ẹ̀tọ́ tẹ́rú náà ní lọ́dọ̀ ọlọ́run tí ẹrú náà retí kọ́lọ́run ó ṣe fún bó ṣe tọ́ àti bó ṣe yẹ. àwọn sàábé lọ́lọ́wọ́ àtòjíṣẹ́ lọ́mà ànábì ní àpòlọ́hìn alẹ́ ìbáàdì. ètò jẹ́ ẹ̀tọ́ ọlọ́run tó ní lórí àwọn ẹrú. o ni an ta abuduwu wala to seripu biyi sheya kee ma si kee ma mu ebo kekankan pomo lo bi ti wule koma o mewi pe a wa nipu eni to n gbe kekere lo wo ti o re ti ka to ati gbose ye ki ni amona ro rowo wa o ni an na abuduwu wela to kí làmọ́nà ọlọ́run ti mẹ lọ́wọ́ wa òun ni ká máa sìn ká má mú ẹbọ kankan mọ́kìnní mọ́ ọlọ́run. níparí àdìsí anábì ní ẹ̀tọ́ tọmọnìyàn náà wá ní lọ́dọ̀ ọlọ́run tọ́ba ti fọ́lọ̀ náà lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ jẹ́ni tó ṣe é fàyàbalẹ̀ sí tí ò máa gbé kọ̀ọ̀rọ̀ ṣẹbọ tí o máa gbé kọ̀rọ̀ sẹ́bọ́ ìsẹ́bọ́ ni kó o máa fi nǹkan tó ṣe ẹ̀lẹ̀ sí ọ kó o fìtì sọ́dọ̀ ẹnìkan ẹ̀bọ débẹ̀ kó o máa fún ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ níbẹ̀rù rẹ ìbẹ̀rù ẹ ni ó fún ọ gbọ́dọ̀ bẹ̀rù ẹnì kankan lẹ́yìn tani lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí ó bá ti bẹ̀rù ọlọ́run nìkan gbogbo tọ́lọ́dá ni ó máa bà lẹ́rù. tí èèyàn bá ti fi bẹ̀rù ẹ̀fọ́ lọ́hùn gbogbo tọ́lọ́ dá pátá ní ọmọ àbàlẹ́rù kárí bìkan gbé yọ ọmọ dààmú ní kódò òkì rẹ̀ gan ọmọ dẹ́rù wá. gbọ́n máa ń lé bá lu àjà tó fẹ́ ti dé wọ́n dé ọmọ lé ní àjà fún làwọn gbà wá ẹ bá téèyàn ọba ti páyọ ọlọ́run gbogbo tọ́lọ́dá pátá ọmọlẹ́ni tún dẹ́rùbà ọ̀sẹ̀ gbogbo tọ́lọ́dá ni ọmọ dẹ́rùbà gbogbo tọ́lọ́dá pátá ni ọmọ dẹ́rùbà téèdé ní òfin ẹ̀ òfin ẹ̀ ní ọmọ dẹ́rùbà ṣùgbọ́n téèyàn bá ti bẹ̀rù ọlọ́run tó fi bẹ̀rù ẹ fọlọ́ nìkan gbogbo tọ́lọ́dá pátá ni ọmọ bẹ̀rù ẹ bí nǹkan ti wulẹ̀ pọ́hùn tóbi tó tí wọ́n bá ti jẹ́ fọlọ́ nìkan lọ ẹ má yà táwọn ilé wa ẹ má da ẹ nítorí pé wọn náà payọ Ọlọ́run gbogbo tọlọ dání ọmọ bẹ̀rù rẹ ṣùgbọ́n bí èèyàn bá ti tẹ bẹ̀rù Ọlọ́run ètò ọba níbẹ̀ ni pé a kọ Ọlọ́run tó ń lórí wa tá a fi ń jẹ́ òun náà òun ni ká máa sìn ká máa ṣẹ̀bọ̀ lórí ẹ̀. gbogbo ọgbà lẹ́nu kọ̀ọ̀kan wa ìdíje àmọ́ náà òun ni ká lọ mà wípé ọjọ́ kan ọjọ́ kan táàdù oníwájú ọlọ́run tí ó bí alẹ́ rẹ̀ tó fi bí alọ́ pé ká sọ. ohun tó fi lé alọ́ tá à ń jẹ́ mọ̀nà wùlé lórí ni ká mà sí ká má sí kàmí ìmá. òun lọ́lọ́ subhanahu a ta'ala fi sọ fún wa nínú àyà kan ní suratul ọlọ́ni ní àrọ́dúnlẹ̀ amánata. على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما كفارا ọlọ́run láwọn ọlọ́run àrọ́dúnrún lè àmàna àmàna àmàna wípé ọmọ àti mi ò ní ṣẹlẹ̀ òní ìmá tó bá ń gbé bọ̀ ọ̀dọ́ mi yẹn ká kọ́kọ́ gbé wá sọ́mà la kọ́kọ́ gbé lọ bá wíwọ̀ sọ́mà ọmọ àṣìwá òní sí ẹlòmíì má wà abẹ́yìn náà ayé àyè náà sọ́mà ní ìtòbẹ́ ìlébà. àtúgbé agbélọ ọba ilẹ̀ lẹ́yìn wọ́ọ̀lẹ̀ tààbùtì ní wọlé àtúnṣe kìbì ṣe à ọmọ ń sinmi ó ní sí ẹlòmíì má lẹ́yìn èdè ọlọ́run à ilẹ̀ nílẹ̀ gbà ilẹ̀ kọ́ wọ́n ti báà ọlọ́la gbé àmàlà yìí lọ bá òkè ilé òkè èmi ni ó máa ń sìn àmàlà tí mo gbé wọ́lé òun ní sí ẹlòmíì má òkè lóhùn òtó òhùn òtó rù ọlọ́la bá ń gbé àgbéwá bọ́mi yàn a máa sìn mí òun sí ẹlòmíì má àmàlà àlè ìta ọmọ èèyàn bá tẹ́lí sí i. Yàrá ibi ká máa sọ ọ́ ní ká máa sìn kàmí àyẹ̀wò lè.

àfi bí sú àfigbádé orí ọlọ́run òun lọ́mọ nìyẹn. ó mọ̀ pé bá sọ̀rọ̀ àmánà bí mo sì sọ fún wa agbárin rẹ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹnu fẹ́ kó lórí wípé ẹ̀sìn ni àmánà rẹ̀. ó mọ̀ pé àwọn ọmọ jẹ́ ẹni tí agba àmánà kan látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa tí ó fi bí wá léèrè kálukú wo wo báwo ló ti ṣe àmánà yẹn sí àmánà àkọ́kọ́ nù a máa sè é a ní ṣẹbọ pẹ̀lú ẹ̀ bóun ló ṣe rí o sọlẹ̀ òótọ́ ni gbogbo wa là ń sè é tá a rúbọ pọ̀ mọ́ àmánà àkọ́kọ́ nù tá a ń sọ̀rọ̀ a sè é a rúbọ ti da tako sórí òkúta kọ́ èèyàn ní ìṣẹ̀lẹ̀ kan nù kọ́ńbọ̀dù ẹ̀ ìdílé lẹ́yẹ̀kọ́ ó fi dórí àdúrà tá a máa ṣe ẹbọ a máa wọ̀ ọ́ máa yàn lọ. pé èèyàn bá ti ń ṣe àdúrà tóun fi màlẹ́kà kan ṣàtẹ̀gùn ẹbọ ni. òun fòye ànábì kan ṣe àtẹ̀gùn tàbí ṣéwù kan àbò kókó tó ṣéwù òfin iwájú nígbà ṣàdúrà ẹbọ ni o kò sí yàtọ̀ ọ̀nù rẹ̀ àtàwọn tí wọ́n rí òkúta máa òde ńlá tí wọ́n lọ forí kalẹ̀ ẹ̀bẹ̀ bákan náà lẹ́yìn. tọ́ra wọn náà mọ̀ pé wọn aláwọ̀ máa sìn àwọn ọ̀kà torí tí wọn náà wù pé àwọn òpè sẹ́wù lọ́lọ́hùn a kàn ń lò láti pé kó mú wa súnmọ́ lọ́hùn ni lọ lọ ẹnìkan rí àwọn àfọ àwọn tí ọlọ́run bá nílé wọn a máa kó bẹ́ẹ̀ sì mọ́yàn lọ sẹ́yìn ọ̀bá ti tó dúró ní ààlà gbogbo òfẹ́ gbọ́dọ̀ mọ ní ààlà rẹ̀ lànàbí náà gán fi sọ lójú ayé ìpè látàtò rúrí ẹ má gbé mi kọjá àyè mi o ẹ má gbé mi kọjá àyè mi àárín ibẹ̀ yẹn dáadáa kí àmàna ẹ̀sìn tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ kó lè jẹ́ àtẹ́wọ́gbà ó mọ̀ pé gbogbo wa òun ni ó mọ̀ náà. ẹnì kọ̀ọ̀kan wa pàápàá ẹ̀yin ìyá wa ẹni a fi nǹkan pamọ́ sí lọ́dọ̀ bí à ń retí ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ni pàápàá nílé ọkọ wa ọlọ́run ó sì gbé alẹ́ rè pé báwo la ti ṣe é àmọ́ ní eléyìí gan tóbi púpọ̀ lọ́dọ̀ obìnrin ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin oní òkè sàmánà yẹn má ọ̀pọ̀lọpọ̀ ọ̀ráyè láti tọ́jú nílé ọkọ ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ pé iṣẹ́ náà ni bọ́kọ ti jáde láàárọ̀ olùyàwó náà ti jáde wọ́n jọ pàdé nílá lẹ́nu. ẹnu ọkọ kò lè gbà ya pé a bóòlù ló lè náà mọ̀ pé a lórí ọgbọ́mọdọ́ ọwọ́ pàpẹ nulẹ̀ ọmọ àti dáadáa ọgbọmọdọ tí ọmọ àmọ́ àjọ ń lọ ibi iṣẹ́ ni bọ́kọ̀sí jáde lé ìyàwó náà jáde àmánà torí rasúlù karim sallallahu alaihi wasallam ọ sọ fún wa ó ní ẹni tá a gbé ojúṣe kan lé lọ́wọ́ ni wà íyà mùsùlùmí àrò ìyẹ̀tìyà. gbogbo àwọn tá a ní kọ́ máa darí darí tá a fi lé lọ́tọ́ gbọ́dọ̀ máa kíyèsí wọn àbíyá lè rè nípa ẹ̀. nínú ẹ̀ nínú ilé ìtọ́jú nínú ilé àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí òun là tọ́jú àwọn ọmọ mọ́ gbẹdọ̀ bá tún gbà á tún kà á yín padà síbẹ̀ àtọ́jú wọn mọ́ ọ̀gá àtọ́jú lè tá a bá ti ṣe tá a bá ti lè fẹsẹ̀ nílẹ̀ báyìí ìtọ́jú ti tán àwọn alágbàtọ́jú ló kù tá a kùn á fún irú àwọn ọmọ mi tí wọ́n lọ ní ìsìnbáyé wọ́n ti lọ nọ́ọ̀sì school ìdàgá dé nísìnyí tá a bá ti fẹsẹ̀ lélẹ̀ a kàn kó fáwọn tí wọ́n mọ̀ bá ní ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ ẹrú sẹ́bẹ̀ o kò sí tọ́pọ̀ ju wípé afẹ́ bá ti wá lọ òun ló bí tọ́pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n fi ní tẹ́rìfíyà tí ọ̀dà nítorí pàwọ̀ gan tí wọ́n ní káńtì ọmọ wa sí tá a fẹ́ àráyè mọ́. ọ̀sáyè ọ̀pọ̀lọpọ̀ náà ló sì jẹ́ sí pé nínú àkọ́fà tọ́pọ̀ rẹ̀ ti pẹ́ tí ń bẹ lára ẹ̀ níjọ́ tó fẹ́ fẹ́ ọmọ fẹ́ fẹ́ ẹni tó kàwé ẹni tó lọ lé kéwù kò sí tí wọ́n wájú wípé yóò lè lápa lára àwọn ọmọ mélòó ni wọn lónìí tọ́ra yẹlé mọ́ gbogbo kéwòdókè ò lè kọ́ rẹ gbogbo àwọn bàbá wa àlùfáà àwọn àjọ tí wọ́n lọ èyí tẹ́ bá gbọ́ nu wọn tó lóun ha alukur'an ẹ lọ wọn yóò sọ fún wa wípé ìyá àwọn lọ ha alukur'an gbogbo kọ̀ọ̀kan mọ̀ lónìí nù ta lọ náà ni ẹni ọmọwé kò sẹ́ni kò sí bí ọmọ ti lè rí àánú tó ọ̀dọ̀ yá láyé kò sí. nígbà ọmọ bá wá dé tọ́láǹtì wa ọgbà mi di lórí ojú rẹ̀ ọ̀pá yóò mọ ìyẹn jáde torí wọn lọ sojú ṣe yóò gbà ń di létí. torúdúṣe rẹ̀ wọ́n lò ṣe àmọ́ nàta gbé sí ọlọ́dọ̀ wọ́n lò pé ọ̀rọ̀ tó o bá ń sọ sóńtì ìwọ ló ní. eléyìí nìkan lórí gbogbo abẹ́rẹ́ kéde ẹ̀kọ́ lọ bàbá ti débẹ̀ àwọn wọ́n tún òkú orun wọn pé yí ti bá ti lọ èmi náà wà mí ti náà ti débẹ̀ ìwọ́kọ̀ fòfò orun ló jẹ wọn ẹ̀sùn àwọn ẹ̀sìn gbásùkò tí wọ́n jáde yóò ti di hàn yóò ti jáde àyà yín bọ̀ àpò yín ọ̀yà àpò àpò rí wọ́n tún mọ̀ pé tó bá délé owó bèrè jẹ́ ọkọ̀ wọn náà bá ti bèrè dé kílẹ̀ kọ́ kíláàsì yìí kọ́ yín eva abra àwọn ah, kan yìí rè é sanwó ẹ sanwó ọmọ gọ̀ ẹ gbọ́dọ̀ wọ́n sanwó fẹ́. nítorí pé ó tún ṣe tọ́lọ̀ subhanahu wa ta'ala sábẹ́bí rẹ̀ sọ fún akọ́lọ́ ń béèrè lọ́wọ́ kálukú àṣemọ́ àṣemọ́ gbogbo wọn bá ń lé à ń lé à ń lé ń bá oníkálukú lé káàkiri alẹ́ débi wípé alẹ́ jáàmù ẹ̀sìn jẹ́ ń bàjẹ́ máa lọ. àwọn orí ìnájà wa nínú ọ̀bù wa láti jẹ́jẹ́ bá a ti múra ìlà múra sọ́ọ̀bù wa ọ̀pọ̀lọpọ̀ ló ní sọ́ọ̀bù. ẹlòmíín kéèbù kéékèèké ni ọkàn fi lélẹ̀ àti dé sọ́ọ̀bù yọ sọ gbogbo yòókù nù lọ́ àmọ́ yí kiri àárín ọjà ìdáwà pé wọ́wọ́. ó ti fọ àwọn ọmọ lé kọ̀tọ́jú ọmọ débi yóò tọ́jú ilé ọkọ ẹ̀ àmọ́ ọ̀nà nìyẹn tọ́lọ̀ subhanahu wa ta'ala mọ́ á mọ ọbẹ̀ wípé ẹ̀yin tí mo bá sọ̀rọ̀ ẹ̀yin ìyá wa ni èyí tó jẹ́ tọkùnrin náà mẹ́mbẹ́ tó bá jẹ́ pàwùjọ wa lè wọ́n bá wà èyí máa sọ yẹn ṣùgbọ́n àwùjọ tẹ̀yìn ìyá òun ni mo wà àmọ́ ọ̀nà yìí ẹ kíyèsí ọlọ́run subhanahu wa ta'ala ó béèrè lọ́wọ́ wa bó láti ṣẹlú ilé wa sí. ara ohun tí wọ́n kànú tẹ́sí yín fi ń lé ẹ̀sìn àwọn ọkùnrin bá ẹ̀sìn yóò pé àbí a máa pé ẹ yàtọ̀ báwọn ìyá wa tí wọ́n ti dàgbà tí wọ́n ti ayé àwọn ẹ̀jẹ̀ lè pé ṣùgbọ́n àwọn ìdí ẹ̀ tí ìtọ́ wọn àwọn ẹ̀yìn ò lè pé tí nǹkan ọ̀bá máa ṣe yàn lónìí jábúrò ṣe yín pélepé wọ́n sì lé yín wọ́n fi yín báwọn ọkùnrin táwọn ẹ̀wọ̀n pé wọ́n fi yín báwọn ọkùnrin táwọn ẹ̀wọ̀n pé kò síbi tí wọ́n ti fi yín bá nítorí wípé àwọn àbádà kan ń bẹ tẹ́ ṣe tọkùnrin ẹsẹ̀ ìbádà tọjú ọmọ àwọn àdìrí àwọn ìkẹlẹ ìyàwó àdìrí sọmọ ìbádà ni. pé kábùrú ọmọ ṣe ìbáàdà ni gbogbo eléyìí ni wọ́n fi kún ẹ̀sìn yín tí yóò fi pé sáǹsẹ lónìí àwọn ẹni ẹlẹ́ni là ń máa fún. ọ̀rọ̀ míì tó fún lè gba ọ̀rọ̀ ni tá a bá wo àwùjọ lónìí a rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀yá ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti fu àánú ọmọ ọmọ nínú òbí lónìí kò sí tó bí ibi ó ti bẹ̀rẹ̀ ní wípé ọ̀pọ̀lọpọ̀ òbí náà lónìí wọ́n ò àánú ọmọ tiẹ̀ náà. àwọn ọmọ ọ̀sánú ọmọ ọ̀rọ̀ tó ń gan ní ìdí tọ́pìkì ni ká nínú nínú tọ́pìkì ọmọ lónìí. tó ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn ẹni ẹlẹ́ni là ń lọ káwọn àwọn àrètí páwọn ni wọ́n máa bá ní sàánú wọn. nínú ẹ̀sìn omi pọ́nmá àwòyàgbẹ́ ẹ̀sẹ̀kẹ̀sẹ̀ ẹlòmí bá yẹ owó ìgbàkúgbà ní ọgbà ọmọ ẹ̀ nítorí pọ́yàgbẹ́ owó bá dé gbàdánù kí ilé ọmọ kó bẹ́ẹ̀ yá o. àwọn ará nǹkan wọ̀nyí òun ni wọ́n ti rò máa fún ọ jẹ́sìn ìrírè pé wájú ọlọ́run ọtọ́jú ọmọ ẹ ọ̀sánú ẹ̀ kí ló dá mà bẹ́wọ̀n kan náà ló fún jẹkújẹjẹ tó o fún kó bẹ́ẹ̀ yà ó gbé náà kéèsì tí ó fọmọ tàbí kọ́mọ́nì ìtọ́jú ẹ̀ bó ṣe yẹ bẹ́ẹ̀ wọn tó kọlé lọ làwọn ń ti tó wù wọ́n bọ̀ lẹ́nu oṣù kúkọ́ lè dálé sígbàmù ó ti ti lẹ́nu oorun kò dálé ọjà sígbàmù tó tó oṣù kúkọ́ dákẹ́ tó nílá ó tún tù sílẹ̀ kẹ́ mọ́ pọ́n tó ọpẹ́ dálé. tún lọ ra bisikíìtì ọ̀dà sí ọwọ́ adélé ń yàgbẹ́ fún ká yàgbẹ́. tó o bá nà ọ̀sẹ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ lọ́wọ́ nítorí wípé ìwọ ló ṣe kí ni òṣojúṣe ó lè máa rárú ẹ̀bọ mi ẹlẹ́nu rẹ ọmọ rẹ ti fẹ́ yọ yàgbẹ́ àbọ̀ tiẹ̀ ọmọ tí fi àmọ́ náà. òun ní àwọn ọmọ tọ́lọ̀ ń kó lé ẹnì kọ̀ọ̀kan lọ àtìtọ́jú inú ilé wa àwọn sẹ́wọ̀n yìí òun Subhanu yóò rò tí ẹ̀sìn lè pé yóò fi pé àmánà tọ́lọ̀ gbélé ọ ẹlòmíì dì í sí ni wọ́n ọkọ ẹ̀ wọ́n sì ń bẹ̀ pé ọkọ rẹ̀ níbo ló ti rárí ládàá táwọn ẹ̀yà ti ń dáná fọ́kọ́ wọn nínú àwẹ̀ níbo ó ti rírun rẹ̀ ó ti sọ ọ́ lùmọ́ lọ. àwọn kan dáná ìtùnú àbí tí wọ́n ti ẹ̀fọ́ kọ́kọ́ lọ látàárọ̀ èmi àwọn tí mo jó gẹ́gẹ́ tí mo jó máa fà wá àtọmọ ẹ̀yìn àti ẹjọ́ kò kí n tó wọlé lánàá lọ́lọ́ bá sìkò tí mo dé mo ìdílé ọlọ́run ti ní bá ti jẹ ṣé ládàá kọ́ tí a sí ẹni tí ó ṣe ìṣẹ̀lẹ̀ tó máa dààmú bòrò pé bó láṣẹ tàbí lọ wẹ́nìkan tí ara ń jẹjẹ lọ́dọ̀ ẹ̀ tí àtẹ́rù ẹni tó kọkọ ẹ̀ tí wọ́n ń bẹ̀bí wọn padà lé ọkọ òde ìlànà ilé o. ó lè rí èyí á máa fi gbogbo nǹkan sí lọ́hùn. èyí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọ́n mọ̀ ní pípẹ́ láyé yìí kọ́ ọ sọ pé ó rí tó àǹfẹ́ tán ó lè rí. láyé tá a wà yìí ọmọ èèyàn lè rí àwọn tá ń wọ̀ wípé gbogbo nǹkan pẹ́ lọ́dọ̀ wọn wọ́n ní tó nù wọ́n táwọn náà ní. àwọn tó múlẹ̀ fọkàrọ̀ ọ̀hún ilẹ̀ lọ́ọ̀ ọlọ́run ní tẹ́ fi kú lẹ́ẹ̀ma tòsí wá síwájú èmi ọlọ́run wípé ẹ̀rí tẹ́ ẹ fẹ́ tán láyé ọlọ́run ó ti gégùn eléyìí lórí wa bẹ́ẹ̀ lè rí pé àwọn arìnrìn gbogbo tó ń fẹ́ lọ́sàárì lọ́dọ̀ ẹnìkan kó o kó o mẹ́tún lọ́gbọ̀n mi ó tún ní jọ tó ń fẹ́ òtún ní ní náà mẹ́ ẹ̀yin ò lè rí gbogbo tí ń fẹ́ tán láyé àjọrọra máa mánéjì mọ́ pé lóun sọ wípé àmọ́ náà sìn tọ́lọ̀tù àánú wò tààlà tó fi wọn lọ́wọ́ báwo láti ṣe àdáwọ̀ ẹ̀. a lè rí tán tí kankan bá dùn ọ́ lọ́kàn nílé ayé yìí máa mú mọ́ra òun rí kankan tẹ́mi ní ọ̀fẹ́ níbi tó wà bọ́lọ́dọ̀ ọkọ ẹni máa ṣiṣẹ́ pàpẹ́ mi sí náà lọ́la rẹ̀. ládà yìí lọ́jà a àmọ́ àmì tọ́lọ́ ní ká wá sí láyé yìí kó rí ṣẹṣẹ pé ó lè rí tó ti ọlọ́run láyé o ọlọ́run tí wọ́n pèsè kẹ́kẹ́ fún wa ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run tó ènìyàn mi kábàdì èkú ní ìdúró ọkọ̀sọ̀ kan náà tó múlí fún kàrá òwì gbogbo orílẹ̀ síwájú èmi ọlọ́run bí tí mo bá se kankan fún yẹn tó kó kó kankan wọn lọ́ọ̀rù wọn lọ́ọ̀dà ni ọlọ́run lẹ́nu tí o sí tí mo fún kàátà sí ma. níbo mi ọlọ́run ọlọ́run dọ́mọ ènìyàn mi kábàdì nínú kódà bẹ́ẹ̀ rí wípé eléyìí yóò òun ló tá a bá ti wà lìjọ́ náà tán gbogbo ọ̀dààmú ayé yìí èèyàn bá òun jẹ́ pé ebi ọ̀pá náà rí tó bá dé ọ̀run yóò mọ̀ pé ayé ilé dààmú. ọlọ́run téèyàn ọba wa wà lìjọ́ náà tó fi múra sẹ́sìn ọlọ́run bá a bá débẹ̀ tán ọlọ́run yóò wà gbẹ gbogbo ọ̀dààmú gbogbo tó ń pè ní ẹtí wọn lòdì láyò yóò fi omi kan gbọ́dọ̀ lára ọlọ́run láwọn ẹni rẹ̀ yẹ

ọlọ́run lá fún ọmọ ènìyàn mú ìbínú tó fi láàfipò kánà mìsáàjù wa kàfúrà kàfúrà láàfipò ní ti torí kó lè tutù ọkẹ́ gbogbo ìdààmúlé ayé títí ń bá bọ̀ afẹ́fọ́ dànù kọ́ wá tutù ọkẹ́ kọ́ gbọ́ sáyé àlàáfíà èyí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ká máa lé nìyẹn ọlọ́run sàlàyé ṣe fún wa kèé ṣe pé ọkàn wa gbẹdẹmú kẹ ẹnì kan ọkàn jẹ lórí ojú kò kalẹ̀ nìkan ìgbà kan kọ́ lọ́wọ́ bàbá àmà ló fẹ́ bílẹ̀ bílẹ̀ ìlú ọba yẹn lọ́gbà ẹjọ́ fọwọ́ mọ́ ńlá ná ọba fọwọ́ mọ́ ńlá yẹn lọ́gbà. àná sùúrù yàtí wọ́n ṣe báyìí. náà wọ́n fọwọ́ mọ́ ná. ọmọ tó wá fọwọ́ ẹ̀ mọ́ ná tó mọ̀ kọ́ sọ̀rọ̀ kọ́ bá rí ọmọ kò rí mi. ọba wa lọ́gbà tán wọ́n náà wá retí kọ́ sàánú ẹ̀. ọmọ tó ẹ kọ́ sáré sí kó gbé kó pé mọ́kọ́ kan mọ́kọ́ mú náà. ọ̀wọ́ pé ọmọ eléwọ̀n sàánú ẹ̀ ìbínú àwọn tó bí àánú tẹ kéré lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ sáwọn òbí wọn. ń bá wá fún wọn lómi káfúrà sínú wọn ní káàsì àtọ̀lọ́ gbé kọ́ọ̀bù omi bí ìfún wa fún wa káàdà mìsáájú wa sàǹjàbílà ọlọ́ni táàbì wa ru eléwọ̀n ní sàǹjàbílà àtàlẹ̀ sẹ́yìn pátálẹ̀ a máa ta lẹ́nu ọmọ ta lẹ́nu fẹ́sifẹ́sì kó lè jẹ́ pé ọkàn tí ń rìn wá pẹ̀lú omi kápúrà tí a ti tí a ti kọ́kọ́ mu omi atalẹ̀ wò ó lè ṣe kí ni yóò lè fún ní harara àmọ́ náà òun ni ẹ̀sìn ọlọ́run àmọ́ ọ̀nà ní ìta tún ní ẹ̀yìn ìyá òun ìtọ́jú nílé ọkọ wa. arábìnrin wọlé mọ̀ra àtò ìbẹ́ ti sọ́ọ̀dì yàrá àyà ẹni tábì léèrè nípa ní ọkọ ẹ̀ obìnrin ṣe wọ́n yẹ màsíwòlá àrà ìyẹ̀tẹ̀. tá a bá ń sọ̀rọ̀ nípa àmánà àmánà yìí ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni. lọ́rùn mùsùlùmí a ní látara wípọ́ lọ́ọ́ ọlọ́run arábìnrin àmánà tá àtúrí. wípé rasulu fi kọ́ wa sallallahu alayhi wa sallam nínú hadithi títí mi gbà wá ọ wà nínú sẹ́sí mọ́mìnì bọ́mọ ìyá rẹ bá ń rìnrìn àjò tọ́wọ́ adágbére fún ọ. ohun tí Islam fi omi fún ni pé astaghfirullah adina wa amanataka wàhàwàtìmá عمل Mo ń fi ẹ̀sìn rẹ sí abẹ́ ìgbà fífamọ́ tọ́lọ́hùn. Bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tó jẹ́ àmánà tá a fi sọ́run ẹ kọ́ lódodo kọ́ ọmọ tó tí ń sin déédéé torí téèyàn bá ti wà ń rí àjò kò tó kọ téèyàn péré ẹ̀ lẹ́yìn odi mo fi àmánà tọ́lọ́hún fi rọ kiri kẹ́ ẹ mo fi sínú abẹ́ ẹ̀sọ́ ọlọ́run kọ́lọ́hún kọ́mọ́jì ọba jẹ́ wàhálà àti mi amẹ̀lẹ̀. èèyàn máa ń àjò ó lè má dé ibi tó wà parí iṣẹ́ rẹ sí bọ̀bọ̀ fi sábẹ́ àbọ̀ ìsọ̀ ọlọ́run ó lè jẹ́ kó rí dáadáa ìlọ̀parí ẹ̀ sí ọ̀rọ̀ yẹn fẹ́ ká máa wí fún ọmọ ìyá wa tó bá wá dágbére ìrìn àjò wa tí ń júwe bí àmàna sí jọ̀ràn àyàn tó àtàwùjẹ́ òǹlọ́ha dìínàká wà àmànàtìká wà kàwáàtìmá àmàlì òun la ní láti wí fún. tá a bá ń sọ̀rọ̀ nípa àmàna yìí wọ́n sọ fún wa ní ṣáájú wípé àmì ìgbàgbọ́ ni bí nǹkan bá dẹ̀ ti já mi gbàgbọ́ ó fẹ́ pé ó mú yẹn jìnnà kúrò nínú nìfà ìjẹ́ mùnáfìkì òun ni rasulu karim sallallahu alayhi wa sallam ló fi sọ fún wa pé alámàtúlì mùnáfìkì àmì tá a fi mọ mùnáfìkì kàláfà mẹ́ta ni mẹ́lẹ̀ lànà bí pé àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ìdá hadatha kàdìbà tó bá sọ̀rọ̀ yóò ṣe kí ni yóò kúrọ̀. ẹlẹ́kejì wà ìdá wà àdá kàlàfà tó bá ṣàdéhùn kò ní í múṣẹ. ẹ̀kẹta wà ìdá tómìnà hà tí wọ́n bá bàmá nà kásí lọ́dọ̀ yóò jà wọ́n. àmì tá a fi mọ̀ mọ̀nà àbíkí nù. sóòtú mo ti mú o ẹ̀sìn wa tí o ṣe déédéé dáa tó ń lọ́gbọ́n mẹ́bọ̀ máa ń kó bẹ̀rẹ̀ láti wọ́n lù mọ̀nà àbíkí lọ́jà sọ fún ọ pé káńsà ni jẹjẹrẹ tí máa ń jẹ iṣẹ́ yóò ti jẹ́ bẹ́ẹ̀ kó ṣoṣo mà kò ti jẹ́ wọ́yà sàbúnà àná ọmú yà sùnú lè sùnà tó ń sọ́sù rò kó wùn ṣiṣẹ́ rẹ̀ tí nìbọn àkùsì ti jẹ́ ta àwọn ọmọ ìyá wa kan ní nǹkan bíi nineteen ninety five kọ́ wọ́n bẹ̀ mí pé kí wọ́n á sọ̀rọ̀ lórí ká lórí Yorùbá ẹnì kan nù mẹ́ta làdá mi mú wa níjọ́ náà bí ninety five àmì tó wà fún mùnàfíkì tá a mú wá láti inú alukur'an àti inú hadith ọgbọ̀n. Sọ̀rọ̀ pé ẹ tó lè tó lè mórí bọ́ nù wa ọ̀fẹ́ sí. Nọ́mbà wọn sáà nàbí kọ́kọ́ wí yẹn gan ta ló mórí bọ́ mẹ́. Kátó lórí ẹlẹ́gẹ̀dì kátó lórí ìkẹta. Àtúwálá àti nínú alukur'an àti súnà ànábì ọgbọ̀n. Kódà ẹnu gbà ìsìn gan pé ó ti lọ bí àdọ́rin ní àmì tá a fi mọ mùnáfìkì nínú ẹni pé ìlà hàdàbà hàdàbà ìkẹni omi ẹ̀ má lè jọ ọmọ pàmò ẹ̀dẹ̀ nínú sísè ọ̀sùn ní pé a máa fara gba òdò díẹ̀ sálà torí pé ọlọ́run mọ̀tọ́ wa jẹ́ pé yọ wà bí àìsàn kéèyàn ọ̀bọ sábẹ́ tẹ́tù lẹ́yìn ìṣojú ọmọ adébẹ̀. ó yàrá àdúró ń bẹ̀. ẹ rọra pàdé ẹ nípa tí òbí ń jà o. èèyàn méjì èèyàn méjì ló ra jù. dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ bá ti kẹ́ni o à ń sá fún ìkẹ́. àwọn àgbà wa wọn. ẹ bá lè gbọ́ ọmọ yẹn wọ́n sọ fún wa pé òun máa ń wà lónìí ká ẹlẹ́kejì òun a máa sá fún kí ọlọ́run ẹ̀kẹta wọ́n ní òun ní ní orílẹ̀ ayé ìtọ́lọ́gbọ̀n òní ní sámà wọ́n á bi léèrè pé. ọlọ́run máa ń sá fún ìpè ọmọ ń wáyọ̀ ní kiri tó ọba jí làárọ̀ ọlọ́run àwọn sì kọ òdodo tí wọ́n bá ń sọ òdodo ara àwọn kọ òdodo. ó lè tó sọ pé ara àwọn kọ òdodo sọ òun ni ọ̀rọ̀ ikú ni àlùmọ́tò hakùn wà ikú òdodo ni wọ́pọ̀ sẹ́nìkan tí wọ́n sọ̀rọ̀ ọkú lára ẹ̀ tí mo rí ọmọ ọdún kúrò ti yá abára lè dúró kúrò ti yá ẹ̀ gbogbo wa abára rẹ ọkọ ọkọ olódodo sára àwọn ọkọ tó ń sọ ó lè tó ń sọ pé tóun bá ti jí láàárọ̀ yìí ọdún lòun máa ń wá ká ó ní bẹ́ẹ̀ ni oníṣèbọ́lọ́ ní nàmínàmúwá nìkú wàhálà àdìkú fìtínà ọmọ yín owó yín fìtínà ní ìyọnu ni ẹgbẹ́ òun bá lè di owó lè di lára ọmọ owó tó wọ́n ìjẹ wọ́n wá hmm. ẹni tí o ti bímọ tó náà máa ń sáré rẹ kí ah. àwọn náà wá yọnu fìtínà ni ah. ó ní ìyọnu tó lóun máa ń wá bí rẹ ìkẹ́tọ̀ máa ń sá fún kọ́ onídàlùkù ó ní torí wípọ́ lọ́rùn òun sọ láti sámà kalẹ̀ omi tó ní oníkòsí lè máa rọ̀ fún ọ̀nà họ. Hmm. ètò ọlọ́wà ní lórílẹ̀ ayé tọ́lọ́wò ní sẹ́mọ̀kọ́ onígbọ̀ ọlọ́run ti ní mímọ́ ni fún wọn ọlọ́run lámúyà tákìrì wàlàdá olóhùn òbí ma òun sì bí mọ́tò. Ah, àwọn onígbò ní orílẹ̀ ayé nù tọ́lọ́wò ní tí ò ní sámà. ọ̀làmúyà kó làwọn sọ ibà ó tún lóhùn òun òun sì níyàwó tó àmọ́ nàlá ń sọ̀rọ̀ ẹ lọ níwọ̀n bá àsìkò díẹ̀ tí ó kù wá kù ọlọ́run jẹ́ kí ó ṣàǹfààní sí ìṣẹ̀lẹ̀ ayọ̀. à ń sọ fún wa wípé ọ̀rọ̀ ayàn ni àwọn láti pa kíyèsí àmì nìfàkù ni. bí ìdàkejì ẹ bá ti wà ní ìṣẹ̀lẹ̀ ayé èèyàn ti mọ̀lẹ́bìtì wọ́n lè sọ fún wa pé ọlọ́run ní àlùmọ̀lẹ́bìtì kò fi dárúkìlà àti ní àlùmọ̀lẹ́bìtì ní ìdárúkìlà asfal nínú náà a gbọ́dọ̀ pàtàkì àmánà ní tìtorí ìbẹ̀rù kámọ́jẹ́mù náà fi kì í pọ́tẹ́ torí lónà la fi ń páyà rẹ̀ ó tó mi ò jù bẹ́ẹ̀ lọ pé ìmọ̀fẹ́ jẹ́ mùnáfìkì tọ́wọ́ náà bìí wáyé ìgbà tún mi náà ah. mùnáfìkì tí a bá fi àyà balẹ̀ sí yọjà mẹ́yìn nínú ìwáyà mi wọ́n ní wáyé ìgbà ká àsọ̀mọ́ fàjàrà tó tún jẹ́lẹ́ kẹrin mùnáfìkì ìdá káàtọ̀ mọ́ bàjàrà tó ń bá ń bá yàn jà tí wọ́n bá ń parí ẹ̀wọ̀n ní wọ́n máa jẹ̀mú èyí dàbí àpẹẹrẹ ìjẹ́mu náà fi kiri wọ́n bá yàn jà o. a gbọ́dọ̀ kíyèsí bọ́jà nítorí ká má jẹ́mu náà fi kiri òun náà la fi ń ṣiṣẹ́ ìpàtàkì àmánà àwọn sàábé wọ́n máa ń bẹ̀rù ọ̀kan nínú àwọn aṣáájú wẹ́bù mọ̀líkà tó lóun gbá láyé ìtótó àrùbáyìn àbí sẹ́yìn nínú mùsàlùmí lọ́tọ́ ó tó ogójì nínú àwọn sàábé lòun gbá láyé kúndùn wọn yàtọ̀ fún ẹnìfà kan àrà àgùntàn gbogbo wọn ní ń bẹ̀rù fún ọmọ jẹ̀mú náà bìbí níbi ìjẹ́mú náà bìbí gbogbo bẹ́ẹ̀ yẹn bá ti ti ń jàǹbá àmánà mùnà bìbí ọlọ́run sálájú sánú wa. ọ̀kan nínú àwọn aṣáájú wa aṣíwájú wa èyí tí ànábì máa ń sábà pè ní. orúkọ kan bóyá kí n sọ pé kọjá pé níwọ̀n kí n sọ sáré bì máa pè é ẹ bá wọn mú kọ rẹ̀ ní béèrè òun ló mà ní amin ẹlẹ́mìí ìfọ̀yàbalẹ̀ nínú àwọn sàhábà àbí ká pè ní sírù rasulillah sírù rasulillah òun lé ànábì máa fi àṣírí àṣírí kábọ́tò àṣírí ìdánwò òun ní ẹgbẹ́tàsí ní ìdánwò ìdánwò mi o òun làná mi máa ń fàṣírí pamọ́ sí lọ́dọ̀ ìdánwò àkọ́kọ́ nù ẹni tó bá máa kọ́sọ́ tó bá ìdìgbà yọ gbọ́ ẹ̀bùn ṣáà wọ́n bọ̀ kò tí ìyá o ẹ máa mọ̀ ọ́nú lọ́jọ́ ìdí parí ni alásìírí ànábì sẹ́kù rọ̀ṣù nìlà ni máa ń fàṣírí fún ẹ bá lè ṣe. òun ni ọ̀kan náà àwọn sàbẹ ọni ọmọ àgbọdọ kàtọ ẹrọ bí wọn ṣe tó náà àwọn sàbẹ níbi tí wọn bẹ̀rù lè fún àkùnfún àwọn dé òun lọ lọ bí léèrè ọlọbi alásìlẹ ànábì léèrè pé alisamani rasulullah tìmùlẹ ni mọdà àfẹtẹ ànábì máa sọ̀rọ̀ mí tí àwọn èèmà a máa sọ fún ọ ìjà ànábì dá pọ mi mára àwọn mọdà àfẹtẹ ẹwùdí àwọn fáyà dé ọlọbi léèrè àṣàbẹ̀ yẹn sọ fún wa Umaru wípé lá ànábì ọ̀dà kọ̀ ọ̀rẹ́ mara mùnàfíkì wọlé ọ̀zákì bá àdàkà alọ́lọ́ àhàdà lẹ́yìn rẹ bẹ́ẹ̀ lómi bá tún fi mílẹ̀ rẹ rú béèrè o èmi fẹ́lẹ̀ kan rẹ wú rẹkọmẹdéṣàn yẹn mú níbi tí wọ́n pààyà nìfọ́ àkùnfúnra wọn dé bẹ́ẹ̀ yẹn bá sì ti jẹ́ oníjàmbá tí ò ṣeé fàyà balẹ̀ sí mùnàfíkì nínú àmì tá a fi máa máa yà ní mùnàfíkì tí èèyàn jẹ́bi tí ò sí fàyàbalẹ̀ sí. ìjẹ́ ẹni tó ṣe fọkàn tán nínú àmì oríire pé èèyàn jẹ́ aláṣeyọrí láyé èsè mi owó tà lé káàkiri ẹ̀ bọ́lá ọ̀rọ̀ tó jẹmọ́ náà ni atúnwá mi náà nínú òkú tí ń bọ̀ pé kí ni ń dórí ire gàmí kí nínú àmì báà fi máa mọ̀ wípé ẹni ìjálẹ̀sì yọrí láyé òun ni gómìnà ó jàmbá bó ṣe ń fọyà tán bó ṣe ń fọyà balẹ̀ sí. òun làdá mi fi máa forúkọ ọlọ́run wá sọ fún un torí tó bá ti wà ní ìṣẹ̀lẹ̀ ayé èèyàn àti lórí òsì fún ìyànjú ayé rẹ̀. bàbá òfojú pàdà jàmbá kó mi ní gbogbo nǹkan kó mi máa kọ́lé mọ́lé kó mi máa ra lẹ̀ mọ́lẹ̀ kó máa ra mọ́tò mọ́mọ́tò lọ́jọ́ náà jàǹbá ọlọ́run ò sórí mu kè é sórí rẹ̀ torí ìjó níjàǹbá kéèyàn máa ń jẹ ẹni tó fẹ́ fọkàn tán àpẹẹrẹ péyàn láti yọrí láyé orí rasúlù karim sallallahu alaihi wa sallam nínú hadith tí Abu Dawud gbà wá anábì máa ń ṣẹlẹ̀ dùá káwọn náà máa ṣe pé Allahumma ìrì ọlọ́run mi inni a'udhu bika minal juu' mo forúkọ rẹ wá ìṣọ́ má fẹ́ pípa ebi má fẹ́ pípa ní o ọmọ bẹ̀rẹ̀ òkè bí ọmọ pa káwọn náà máa rí aláhùn náà ilé àwọn òbí kàmí náà jù mo forúkọ rẹ wá ìṣọ́ wo níbi ebi o àyínáwó bí ṣètòjì alába abánisun abánigbé eburú ni o tọ́ba ti lóko tíyàn tó sún tìyàn tẹ́lẹ̀ òórùn jẹ́jẹ́ àbúrò sùn tì ọlọ́run má bèbí pa mí wọ́n àwọn tó bí kàmínà ìyáàna mo tó forúkọ rẹ ọlọ́run wá ìsọ́ kó o ní bí ìjàmbá má ṣe mí lóní jàmbá tí ó máa jàmbá àwọn èèyàn tí ò ní ṣe fọkàn tán. fa bí ìsàtìlẹ̀bìtọ̀ ọ̀nà sí ọ sí ọgbọ́n bẹ́rẹ́bẹ́rẹ́ ọgbọ́n bẹ́rẹ́bẹ́rẹ́ tí ọ̀tá yìí kéèyàn kó wọn pé bá àbá tẹ báyìí tá a bá ṣẹlẹ̀ báyìí tá a mú wá báyìí láyé jìbìtì àti wà ní olómọ kó o kò ká bá ti kò kọ́ dùn ó ànábì ní bí sátìrì bìtà ọ̀la. gbogbo ọgbọ́n téèyàn fi tí nǹkan fi pọ̀ yẹ sí ọ̀rẹ́ tìlúkẹ́ àfi pọ̀ tó o fi jẹun tó o fi yó lójú ọ̀nà jàǹbá ànábì ní bí sátìrì bìtà ọ̀la. sí ọ. ọgbọ́n afúnilóúnjẹ jẹ torí dídàmbá tọ́jẹ. ìyẹn fi yé wa wípé kéèyàn ní àmánà ohun tí ọjà pẹ̀rẹ̀ àṣeyọrí oríire ọmọnìyàn ni. lẹ́ẹ̀kan sí àdúrà yẹn Allahumma inni a'udhu bika min al ma wa innahu bí sàtọ́jì. وأعوذ بك من الخيانة فإنها بسة البطانه اللهم إني أعوذ بك من الجوع فإنه بسة ضجيج وأعوذ بك من الخيانة فإنها بسة البطانة اللهم إني أعوذ بك من الجوع فإنه بئس الصديق وأعوذ بك من الخيانة فإنها بئست البطانة لك سيدنا اللهم إني أعوذ بك من الجوع فإنه في الضجيع وأعوذ بك من الخيانة وأعوذ بك من الخيانة فإنها في البطانة بيقولوا من لا لا اللهم إني أعوذ بك من الجوع فإنه في الضجيع وأعوذ بك من الخيانة وأعوذ بك من فإنها بيسة البطانة بيسة البطانة اللهم صل على محمد bí ọlọ́run bá lè fún yẹn ní àmánà àpẹẹrẹ wípé ìkóraró ọwà fún yẹn ìkóraró àti àmánà wọ́n jọ máa ń tẹ̀léra wọn. béèyàn bá ní àmánà kò ní ní kóraró gbẹ̀yìn ọ̀gá ní kóraró kò lè lámàánà ìkóraró ni a fi mú owó sí ìyàn lọ tó lówó béèrè owó láti padà o ní máa béèrè fún ìjòrò fún lówó ta lọ́wọ́ mẹ́. ìjọ lówó tó sì màpọ̀ jẹ́ nítorí àtijọ́ dúkìá onídúkìá mọ́tìẹ̀ àìní kóraró ni tẹ́yìn bá ní kóraró tó gbà pé kó wọ̀ ọ̀gá ní ọlọ́run lè ṣe fún un lọ́la kìí sojú ọ̀nà jàmbá ojú ọ̀nà jìbìtì òun kì í fi wá kó ọ̀rọ̀ jọ. bẹ́ẹ̀ yẹn bá sì kóra ró wípé bí ìbápọ̀ kájọ láyé orí burú òsì bẹ́ẹ̀ kìí ṣe gbogbo ẹ̀tọ́ wáyé òun náà ló lè fi gbogbo yàrá tó lé tí ó fi gbogbo kọ́ńbọ̀dù kásọjọ́ kìí ṣe gbogbo ẹ̀tọ́ wáyé ló lè ní ẹni ọlọ́run bá wù ló lè ṣe kú orí ayé lásán ni òun kẹ́kọ́ ló ṣe pàtàkì òun kan kọ́ la gbọ́dọ̀ pàtàkì láyé kò séyìí tó mú lọ́mbẹ̀ gbogbo tó kójọ pátá tó ń tó jọ tó ń tó jọ tó ń tó ọ̀rọ̀ àkúnra wọn pọ̀ sí i ọlọ́run bá ṣe ń pè kọ̀dá o tọ́ba ti dọ́nà halal tọ́ba omi ṣe ṣùgbọ́n gbọ́dọ̀ gbára lé tàbí kọ́ wá máa fi yẹ̀yẹ́ ẹni tọ́lọ́wọ́ òṣèkú nígbà wo kò lè rí nígbà tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ ni kí ẹsẹ́ tó ṣe ló fi mí ọlọ́run bá ṣe fún ọlú àyùmọ̀ yẹ ẹlòmíì tó ṣiṣẹ́ ju tiẹ̀ lọ tí ò ní tó ní tó ṣe ju tiẹ̀ lọ tí ò ní tó ní ọwọ́ ọlọ́run ọba ṣe fún ọ ni ẹlòmíì ò sì ṣiṣẹ́ tọ́lọ́njogún tó ju tó ní lọ fún tó jogún tó ní tó jogún ẹ̀ tó jogún ẹ̀ mú ọlọ́run ni máa ṣe oore fún ẹ̀dá ọlọ́mọ sàlẹ̀ dáadáa fún ẹnì kọ̀ọ̀kan torí ti eléyìí. téèyàn bá ti ní kóraró yóò ní ìfàyàbalẹ̀ yóò ní àmánà téèyàn ọba ti ní àmánà kò ní ní kóraró méjèèjì ni wọ́n tó máa ń bára wọn ṣe ọlọ́mọ sàlàyé sàánù wa. onírànà ìtumà òun làmánà ní ṣùgbọ́n ayọ̀ mi láti sọ gbogbo ẹ̀ lọ́rọ́sùkù tí ń lé wa bá lọ ìfẹ́ kiri ayọ̀kọ́dé aago méjìlá gẹ́gẹ́ nítorí kí a tó lè ṣe nǹkan míì tó bá wà bí ọba sì sí kí gbogbo ènìyàn ó lè padà lé lágbègbè lọ tó ti ṣe ládàmì ti ń bẹ ní ilé ọlọ́run yóò máa fún ní àlàáfíà tí yóò fi máa ṣe àti ẹ̀mí ìsinlọ́hùn tí yóò fi máa ṣe onídé yorùbá lẹ́mí ìsinlọ́hùn kò lè tọ́jú ilé ọkọ ẹ̀ ẹ̀mí ìgbéraga ọmọ sọ fún wípé sẹ́múlẹ̀ ah, mi kó lẹ́nu kó ti aṣọ tó gbé mi ọmọ dídáná lómi wọ́n máa bá a ṣètàn nígbà wá jẹun wọ́n bá dídì náà bá máa jẹ́ ẹ bá jí ẹ lọ gbóúnjẹ yín kí sèré ọlọ́wọ́ òfin ẹ̀mí wípé wọ́n gbà pé ẹ̀sìn òun lòun ṣe lóòótọ́ sì ni kì í ṣẹ́rú obìnrin ṣẹ́rú kì í ṣẹ́rú kọ́mílà kúlù ṣe ó ìyá tó kàfìlà ọmọ ìyálẹ́jọ́ jẹ́ nínú ẹ̀sìn ṣùgbọ́n lọ́wọ́ máa wá ẹ̀sìn tiẹ̀ kó lè kú síbi kọ́mọ ṣèkéde mọ́kùnrin gẹ́gẹ́ bá a ṣe sọ ṣáájú òun làǹfààní ta ní ọlọ́run ọba yóò gba lẹ́sìn fún wa ọ̀la àti tóbi ọlọ́run. Ah, ọ̀rọ̀ àmàna tá à ń sọ yìí tá a bá ń wá kiri àtó lè sọ fún wa pé àmì àtúbọ̀tán ni ẹni tí ọba ti sá màá nà lọ́dọ̀ ẹ̀. torí pé rasúlù karim sallallahu alaihi wa sallam nínú àdéhùn tó jágò tí ọkùnrin kan wá bá yẹsàlù rasúlù lọ́ọ̀hìn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ fún un sáà. pé àlìkí àmọ́ ọlọ́run ó dé anabi ni ọmọ wula ẹwà káàkiri ìdàdú ìyẹtìlẹ àmàna tu fàtàbẹrẹ sáà tọ́ba ti di wípé àwọn èèyàn ka ìfàyàbalẹ̀ kó má tó di pé gbogbo èèyàn di oníjàmbá ọkọ ń jàmbá ìyàwó ìyàwó náà ń jàmbá ọkọ ní gbogbo ọ̀nà tí túmọ̀ ìjàmbá tó túmọ̀ ọmọ ń jàmbá bàbá bàbá náà ń jàmbá ọmọ ẹbí ń jàǹbá ẹbí ẹ̀ ohun tó yẹ kí wọ́n dọ́mà ohun tó yẹ kí wọ́n dorí ìwọ nìkan lọ ń dá ṣe lọ dàgàbó èèmọ kan tó péra ìmọ̀ye tó fira sí lóhun tó jẹ́ kí ohun àjọ ní ẹbí yín torí wípé ọwọ́ ń sàkánì ẹ̀ lọ́wọ́ wọn nílẹ̀ yìí àpẹẹrẹ pàtùbọ̀ tá a yé ṣe kí ni ó ti dé lò tọ́ba ti di wípé àwọn èèyàn wọ́n ń jàmbá ara wọn. ọ̀gá ń jàmbá ọmọṣẹ́ ọmọṣẹ́ ń jàmbá ọ̀gá. ọ̀gá ò lè fàyà balẹ̀ tọ́ba ń lọ bí nǹkan ọmọṣẹ́ mẹ́lẹ́ yóò ti bẹ̀rù wípé òun tí mo fi ṣọ́ọ̀bù yìí á ọmọṣẹ́ yóò ti bẹ̀rù òun bá. gbogbo aṣọ tó náà ní ọgbọ́n gbà ní kọ́lọ̀ pátá bá jáde ìgbà lọ́ọ́rán àmọ́ rò pé nǹkan tó yẹ pẹrẹ tí ọ̀jẹ́ nǹkan kan ní wọ́n wà inda Allahi azim ìtọ́jú ẹ̀tọ́ gidi lọ́dọ̀ Ọlọ́run. ọgbọ́dọ̀ tẹ́lẹ̀ ní ìfọ̀yàbalẹ̀ débi wípé gbogbo nǹkan lọ́mọ fi hàn ọlọ́run tó ṣe aláǹfààní kọ́lé jẹ́ àlè ṣe àtúbọ̀ bá wa ọlọ́run jẹ́ láṣẹ pẹ́ẹ́lú. ọlọ́run jẹ́ àlè máa ṣe o ti lọ mú owó ọ̀gá ẹ̀ o ti sáré fi rán sọ ọdún ó lé nínú ìdíkàtọ̀ pamọ́ sínú ọ̀rá. ọjà sọ padà sí ọbẹ̀ tó ní ọgbà amúlùmárùn bẹ́ẹ̀ o sì rògbò kó o mú lọ kọ́ dàbà mi mo ti ẹ̀rọ wí wá káró lò lẹ́mi wípé tọ̀ èsì mo jí lójú omi o ti padà o sì bẹ́ẹ̀ ọ̀gá náà ń ọmọ sẹ́ ẹlòmíín bọ̀ bá fẹ́ ṣiṣẹ́ torí kọ́ lè pẹ́ lọ́dún ẹ̀ wọ́n nípa ọba fẹ́ ṣiṣẹ́ tó yọ ọmọ orí ìyọ ọ̀rọ̀ fẹ́. Balọ̀bàrà kìíní kan wá lórí olùkó tó dé òtítì sọ̀tán. Kó lè ba àpẹẹrẹ lọ́dọ̀ ẹ̀ àpẹẹrẹ pátùbọ̀tà ayé ti tó ni. Ìwọ kó fi màmá ọlọ́run yóò fi màá. Bó o fi sẹ́hàn àwọn bá wọ ọlọ́run ó lè sì payé ara kárí ẹ̀kọ́ ọmọ sẹ́jú ọ lọ. Mọ́rò pé sẹ́tọ̀ ọkọ ọ̀yàn ló fi di nǹkan. Ọlọ́run ni ana anal kọ́ọ̀tì ànábì lọ sọ bẹ́ẹ̀ wallahu mu'ti tèmi ní ẹni ànábì ní kí n pín nǹkan fún yàn ẹni tí ń fún yàn ní nǹkan gangan lọ́lọ́ tọ́mọ èèyàn ní kó pín nǹkan pélé ní tiẹ̀ lé ní ọgbà bí ó fún ọ ní nǹkan tọ́lọ́wọ́ ọ̀bá fẹ́ fún ọ o lè mọ́ bàbá ó ti ṣe kàn ọ̀gá tí ò ní sábàlì wallahu huwa al-mu'ti ìjàmbá àìní àmánà àpẹẹrẹ àtúbọ̀tá ayé ni anábìnrin bò bàtí abátiri táwọn èèyàn bá ti dorí jàmbá pàtàkì sáà ẹ máa kíyèsí dídí àdìgbì àmọ́ ọmọ ẹ̀kọ́ ní ìṣe ọlọ́dà máa kíyèsí dídí àdìgbì àmọ́. gbogbo àyípadà ìjàmbá ìjàmbá ọlọ́ọ̀ni fún yẹn ní. yóò fún mi sí jàmbá. èèyàn àna ọmọ sáàsì. bá a nígbà yàgbá lè síra wa kí ló gbé pátákó ògiri ògiri tá a kù lọ́ńdà dúdú táwọn tó kọ kálukú sí táwọn kọ kọ sí ẹbí bàbá lè mọ̀ sí ebi bí sẹ̀bi yẹn la pé kápò fún lè máa mú ká máa dájọ́ wọ́n máa sọ mẹ́mbà sẹ́wọ̀n fún akáwọn bàbá sì sọ àwọn ti bílẹ̀ fọlọ́ ṣùgbọ́n kálukú wọ́n bá ti sẹ̀tẹ̀ kí bílẹ̀ tún ní ìráàmù lórí ìlú báyìí náà máa ti wojú pátákó ìlú ní kí ọkọ̀ ẹ̀ náà máa wò kí pé ṣe ń kọ owó oṣù nítorí ìjàmbá tó káyé ààrẹ sì ṣe ṣe yẹ mọ́ wọn gbọ́dọ̀ mọ́kọ́ torí wọn àtàwọn mi fún ọ̀bá kọ́kọ́ lórí bọ́ọ̀lù tó owó wọlé. Ah. kò síbi tí o ti sí láti ẹ̀rí fáwọn tí wọ́n fi ayé tí wọ́n fi gbésẹ̀ mi ayé wọn kalẹ̀ tẹ́ láwọn darí wa tí o sì tọ́kàn wọn pàtó tọ́lọ́ ìjàmbá ni nǹkan tí ń darí ìpínlẹ̀ kan láìpẹ́ ìmọ̀gbọ́rọ̀ rẹ̀. wọ́n ń bilé rẹ̀ nínú àjọ̀dún bóyá tó tó dé orí orí ìjọba. wọ́n lárẹ́ àwọn tó ẹ̀kọ́ fáwọn alága wọ́n sọ pé fáwọn ní allocation owó tó ẹ̀kọ́ ọmọ dọ́dọ̀ àwọn ọ̀dọ́dọ̀ àwọn mọ́. gómìnà ní nígbà ẹ̀bá sì sọ fún wa náà. wọ́n nígbà tí allocation ọ̀dọ́dọ̀ wọn kí ni wọ́n tún dọ́kọ̀ lórí àdáṣe. ọ̀rẹ́ wọn padà lé wọn fáwọn ọ̀sán alága máa tó ń pàmò òwò tẹ́wọ̀n ó túbọ̀ ìtọ́wù ìtúbọ̀ sí pé wọ́n ní ẹsẹ̀ kí ni ló ní pa. ó lè kọ́ láàrin ìjọba lóhùn ọ̀sán gbogbo wọn wá sọ. ètò ọmọ mi bá wa nu wọ́n bá wọ̀ lọ́wọ́ bá ń bọ̀ lọ́wọ́ bá kí lọ́ọ́ máa lẹ́sìn. ẹ̀yin á máa kú sí ilé àtúnjẹ òrùwọ́ bá máa bọ̀ padà. àdéhùn ta kìnìyẹ ànábìyí táwọn èèyàn bá ti di ẹni tí ń ṣe jàmbá àtúbọ̀tá yóò ti dé nìyẹn. ànábi níbo ni wọ́n ṣe máa ṣe ìjàmbá ara wọn tàbí tí a fún màmí pé wọ́n wá máa dà láyè orí ìdàgbù sí dada amúlẹ̀ nìgbẹ́rẹ́ àlejò pàǹtẹ́tọ̀ ìsà. yorùbá tí wọ́n bá ti ń fi ọ̀rọ̀ sí ìsọdọ̀ ẹni tí èso òun lọ́mọ ọ̀pẹ́ ìtọ́jú ìfáà ẹtù bàbá kù bàbá yìí ti dé lò gbogbo bí kíbi lẹ́lẹ́ náà wà ó wà nù ẹ̀sìn gbogbo èèyàn náà ló ti dà fún àdìsí wọn ò tìbí mú ti kẹ̀mí yọ máa fi orí dájọ́ fi ẹ̀sìn lọ́dọ̀ tí a nù lọ́dọ̀ àwọn tí ń ṣètò ayé ẹ máa kọmíṣánná ẹ máa mínísítà wọ́n lè gbé àwọn ẹnìkan sí mínísítà pẹtrólíọ̀mù wọ́n máa lọ fún ètò àkànmọ́ni nulẹ̀ lẹ́bàá á béèrè pé kí ló lọ kọ́ mi kí ni tọ́ máa ń pẹ̀ wọ́n lè kó sí mákẹ́tì tọ́jà owó kó máwọn ìyá lọ́jà wọ́n lọ fi sínú ọ̀rọ̀ pẹ̀túrò àkànmọ́ni nulẹ̀ kò sí geology kápọ̀lọ̀ kọ́ ìmọ̀ nǹkan tí ń jáde lulẹ̀ kápẹ́ náà fi ṣe mínísítẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfi tí ń ti sáwọn èèyàn àwọn tí ọmọ pẹ̀lú ẹkún kò ti lọ́dọ̀ ó láti yọrí òbí sí lórí pé wọ́n rà máa nà láàyè ọlọ́mọsálá ìsànù wa ẹ jẹ́ kí n dàdó ń bẹ̀ yẹn. ewu tí ń bẹ kí n tó dàdó wọ́n sì lè náà ní ìfipárí ẹ̀ tá a fi sọ̀ra fún wa mímọ jàmbá àmàna torí pé ó léwu. Rasulul Karim sallallahu alaihi wasallam. ó ní idha jama'a Allahu bayna al-awwalina wal-akhirin yawm al-qiyamah bọ́lọ́run bá kó gbogbo ẹni àkọ́kọ́ ẹni kejì dìde ó gbé àdìdẹ́jọ́ àlùkìyàmà yarfa likulli gadirin ìwà òyà yóò rà fún mi yìí gbogbo ẹnì kọ̀ọ̀kan tó tó ń jàǹbá bóyá lórí ọmọ ni lórí ọkọ ni lórí ẹbí ni nínú iṣẹ́ tá a ọlọ́ni ó ń jàǹbá ń bẹ̀ omi lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa pápá ẹ̀yin tẹ́ ẹ ṣe mọ̀ àlìmọ́ tẹ́ ẹ jẹ́ ìyá wa tẹ́ ẹ ṣiṣẹ́ tọ́ lásìkò ọ̀pọ̀lọpọ̀ ní ìjàmbá àsìkò àsìkò tẹ́ ní ó délé kéwú kà á lọ lásìkò yẹn ó lè máa fẹsẹ̀ gbàṣẹ kú ọba wa wù ú ìdè àyà wípé mọ̀ tọ́jú ọmọ ni àtọ́jú lẹ́nu lọ́ba ti mọ̀ pé ẹ̀sìn kan náà nìtọ́jú ọmọ gbẹ́lẹ́ òun lọ́ọ́ bá pàtàkì ju kọ̀ọ̀kan yàn wọ́n rẹ lómi tí ọkọ̀ wọn kọ́mọ́jẹ̀ pé wọ́n wà á ṣe àṣìá fọ́njú àǹtí àmọ̀ pé òun dàgbà tó lu jìbìtì láyé lò wọ́n kọ̀ sí táàbí máa dákàlùkù mà pẹ̀lú jìbìtì rẹ̀ ọjọ́ tásìkí ò bò nínú àwọn bàbá tá a bá gbé àwọn àlùfáà wa àwọn náà ni wọ́n mọ bàbá tí wọ́n sọ yìí nínú àwọn bàbá tí a bábílọ́gbà tí wọ́n fi wá ránṣẹ́ sílẹ̀ lágbáwá ọlọ́run tó bàbá nírọ̀ ẹ̀mí àwọn àlùfáà wa gbogbo orí tọ́lọ́run ṣe fún wa pátá láwa náà jẹ́ kan bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ kó bàjẹ́ àgbéga lérí àgbéga tó bàbá ní máa ṣe fún orí wọn ọlá ti tóbi ọlọ́run. bàbá yìí à ń pè bàbá yẹn ní nínú àwọn àgbà bí àwọn àfáà wa tí wọ́n ṣe bẹ̀wẹ̀ nígbà tí wọ́n lọ sí rẹ̀yàdì kan tó pàtàkì nínú àwọn arìnrìn àjò wọn pàtàkì tí wọ́n lọ. ilé òun pàtàkì tí mo fi lọ pàtàkì jù lórí àjò pé tọ́lá àlejò ọba ni wọ́n lọ jẹ́ lórí àbá sì lọ jẹ́ àlejò ọba Saudi mo gan nílé ayé rẹ̀ dágbàgbé fún àlejò ọba. wọ́n sọ fún olúwo gan ni wọn náà bá lọ sàlejò ẹ̀ lérò lórí mọ́ àdó pé ìlú àtọ́lúwo làjọ jókòó. bàbá yìí alọ́ ọbẹ̀ wo ń jọ kan nígbà tí bàbá kan wà pẹ̀lú ẹ̀ gba bàbá yìí wà lọ ọ̀tọ̀ lọ́tọ̀ bàbá jùbẹ́rì anáfẹ́ jẹ́ bí alìpẹ̀lẹ̀ abẹnú gan ní sàbí fún àwọn àwọn àgbà àwọn ẹ̀rọ yìí sọmọdé ní ṣòro fún gbogbo Saudi nígbà náà nígbà ni ẹ wá lọ tán bàbá wa sọ fún wa pé ẹ̀yin ọmọ mi ẹ̀yin ọmọ Sheikh Abdulbaki yóò àbá sí wọn pé àgbẹ̀ ó ní òun fẹ́ sọ fún yín bàbá tó lọ wọ́n fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ látàrí alẹ́kọ̀ọ́ oníbàásí wọn oníbàásí wo bàbá yẹn o ọlọ́ọ̀rẹ́ àwọn ni báwọn jọ lọ àjọ kó láti bẹ̀rẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n ní kankan tó fi yàtọ̀ láàrin àwọn wọ́n nígbà táwọn gbàṣẹ́ nígbà ẹ̀rọ mi lọ́rọ̀ àmánà ni o ká lè kẹ́kọ̀ọ́ látàrí wọ́n ní bàbá yẹn dá ní dáyàrí tiẹ̀ lọ́tọ̀ tó yẹ pé lójoojúmọ́ tó bá ti débi iṣẹ́ ní àárọ̀ yìí yọ ọkọ̀ aago tó débi iṣẹ́ tọ́bọ̀ fẹ́ kó yọ ọkọ̀ aago tó kó yọ ọkọ̀ lẹ̀ tọ́bọ̀ wá di parí oṣù yóò ṣírò iye wákàtí tí òfin débi iṣẹ́ lóṣù lásìkò tó yẹ ó débẹ̀ tíjọba ni ó débẹ̀ yóò wá gbé owó oṣù rẹ̀ lérí ìṣẹ́jú tọ́bọ̀ wá gbé lérí ìṣẹ́jú iye wákàtí tí òfin lọ yọ wá yọ ìṣẹ́jú ẹ̀ nínú owó oṣù ẹ̀ tọ́ba ti wá yọ yọ dà padà sápò ìjọba wípé òun ọ̀lẹ́tọ̀ ẹ̀ torí iṣẹ́ tó ń fẹ́ gbowó ẹ̀ tẹ́ ń sanwó òun ò ṣe sanwó pé kí ní bẹ̀rù fúnra rẹ̀ ìjàmbá sọ̀rọ̀ báwo tí mo sọ kìí sọ̀rọ̀ sábẹ́ o bàbá tẹ̀mí gan mà ní o kìí sọ̀rọ̀ sábẹ́ kìí sọ̀rọ̀ àwọn tábìlì níbo lòun náà fẹ́ lọ àlìjẹ́ náà ni wà hmm. tí nǹkan kan bá tiẹ̀ fà á táwọn ọ̀bá lè ṣe tí nǹkan kan lọ́jẹ́ nǹkan táwọn kan mọ̀ pé níwájú ọlọ́run kan gbà lù jáde ètò ọmú mi tí mo pẹ́ yìí ọlọ́run gbà lù. ó tún máa bẹ̀rù pé sọ́lọ́run sì lè tún gbà tọ́kàn rẹ̀ ò ní balẹ̀ ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan wa lónìí ìjàmbá òun ló pọ̀ nínú tá sẹ̀mí. omi tó ní dẹ́bìtì rẹ ẹ̀kọ́ tí wọ́n fi pé pé kí n kọ́ wọn wọ́n bá fọ ọba fi epo orí ọbẹ̀ kọ̀ tẹ́ máa lórí ọjà bá nà ní. nípa ọba mọ̀ tó mọ̀ kó yí fún ọ tí a bá sì fún ọ sì kọ́ kódà tó a bá tún rí wípé òṣè àwọn àgbọ̀ wọn ló ń bá ní lọ́rọ̀ ẹ̀mí wọn ọ̀pọ̀ ẹ̀kọ́ la kọ́ lára wọn. kẹ́ǹtì láwọn ọmọ akẹ́lẹ́ tó. bọ́ọ̀jẹ̀ pé gbà táwọn kọ́ wá dé wọn kan ṣiṣẹ́ ní ọlọ́run ọlọ́run wọn ṣiṣẹ́ fún. bàbá tó kọ́ àtàwọn tó pé ẹ̀yà ẹ̀dùn máa bọ̀ àdùnnú rọ̀lẹ́. olùgbòpọ̀ ń dá àṣà bọ́ ọba rí wípé o tún ti kọ́ wọn pé kèé tó bó ṣe yẹ kò tí ì kọ́ pé ẹ wálé ẹ wá lásìkò báyìí tòlá màá nà ní tọ́lọ́wọ́ bẹ̀rù kọ̀ọ̀kan wa léèrè pẹ̀ ọlọ́mọ sàrẹ́ ìsàlù wa nítìtorí aburú ti bẹ̀ fún ìjàmbá anábìrin tó bá di jọ́ àkìyàmà ìgbẹ́ kan òlìkú lè gáàdì lè wà. wọ́n ó gbé àsíá kalẹ̀ fún gbogbo oníjàmbá ìlú ọ̀rọ̀ kò rí i. àsíá òun ni wọ́n á fi máa dáàmà ọjọ́ kọ́ọ̀lù hábìrì tó o ibi ó ti jàmbá ẹ̀rí gbogbo èèyàn ni yóò rí. wọ́n lọ agáàdìrì ààbọ̀n nínú àmì rẹ̀ ààbà. anábìrin kò sí jàmbá tó tó kéèyàn jáde sì máa òun ló tóbi jù ọlọ́mọ sáré sáré ẹni kọ̀ọ̀kan wa kò sì wá lẹ́rú yóò lè mú àmàna ṣe ìgbà tí kẹ́ni kọ̀ọ̀kan wa tá a kù sí ọlọ́mọ sáré ṣe àkùnṣe ọmọ wa ọ̀là tóbi ọlọ́run اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم إنا نعوذ بك من الجوع وإنه بيس ونعوذ بك من الخيانة وإنها بيسة البطانة برحمتك يا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك ما ń bẹ̀rẹ̀